Ojo Gunra. Oh. If I love from beginning, yóò bá ti bá kan sọ, ojú la rí ohun ọ̀rẹ́ òdenu. My Lord, my guide, lead my step to the right place ayé ń lé ayé ń sáré. òpùrọ́ dìyọ̀ onírọ́túnlé dọ̀dọ̀ yọ fi ṣe rẹ̀ ọlọ́gbọ́n mm, ló mú jẹ́. ojú ọ̀run ó tẹ̀ ẹ́ fọ́ láì bá bá kanra ojú ọdún ó tẹ̀yẹ̀ fò láì fàfàkànra ojú. bá a ti ń bọ̀ láyé ogun tógun láyé tìbí tìrẹ láyé má fò wíwọ́ wí ó ẹ̀. àkọlẹ̀ ò lè dà sí you just dey run ọ̀rọ̀ yìí. ọjọ́ ọgbọ́n wo láàyè yìí ọjọ́ ọgbọ́n wo láàyè yìí ọjọ́ ọgbọ́n wo láàyè ọjọ́ ọgbọ́n láàyè yìí mo jogún. kí ló ṣẹlẹ̀ bọ́lẹ̀ tún lọ náà bọ́lẹ̀ tún lọ. mo lọ bá wo kí ló ń bè lè ṣe olùmí gàrí àbí. jọ torí Ọlọ́run ṣé àwọn ọkùnrin alálùbáríkà tó wà ń ta gàrí náà máa fi sílẹ̀ ìyàwó fún ìyàwó ọkọ máa mú ṣé kàrí gàrí mọ́mú lánàá máa tún múlẹ̀ ní again kò possible. tògbà tó wà ń school mo ò ṣe food nutrition hmm. tó bá mu gàrí lánàá tó múlẹ̀ ní carbohydrate ni ó dá fún bọ́dì ó máa fẹ́ starch gbogbo ló máa wà ókè fún ẹ kí ni problem ẹ náà. kí ó dàbí olè eh. mú fún mi lówó oúnjẹ. mi ìdè plan pé fẹ́ náà lé ní o. ṣọ̀ṣẹ̀ náà mi ni Nàtúndé. pé kí ni. ṣọ̀ṣẹ̀ náà mi ni. ṣọ̀ṣẹ̀ o tún fẹ́ náà mi àbí. ṣọ̀ṣẹ̀ fẹ́ náà mi lẹ́nu. o fẹ́ náà mi. fẹ́mi lówó oúnjẹ kọ́ máa bá tiẹ̀. ẹran ìyá ni ẹ eh, eh, máa lu ẹ pa. fẹ́mi lówó oúnjẹ. Ah, kò lè táwọn fẹ́ lè dókòó lọ́sàn-án yìí o. story ṣe orí ẹ orí ẹ dáadáa orí ẹ orí ẹ dáadáa orí ẹ dáadáa. ẹ sílẹ̀ kí ló wà lẹ́tọ̀ lè ṣe lálejò. iyán wà nílẹ̀ ẹ̀bà wà nílẹ̀ àmàlà wà nílẹ̀ kódà bẹ́ẹ̀ fẹ́ gàrí gan ó wà nílẹ̀. ẹ wo mo ti wà ó kì í bí òpá mi ẹ ṣe gan. kí ló ṣẹlẹ̀ òun bínú ni. mo ti wà òkè sẹ́ẹ̀. o ní láti wà òkè gbogbo nǹkan kí nǹkan tó bá bá wa kọ́kọ́ jẹun náà tó bá jẹun tán gbogbo nǹkan tó bá bá wa òun rẹ́dì láti gbọ́ jẹ́ kó sóúnjẹ fún ẹ. mo ti jẹun kí tó kúrò nílé. ok ẹ wọ́n máa lọ́n tiẹ̀. ó ti sú mi ṣe bá máa sọ pé tí ọkùnrin ò bá lówó lọ́wọ́ ó máa ń lájò ni bí tọrẹ yín kọ́ o tí n bá ti béèrè owó lọ́wọ́ ẹ̀ báyìí ìgbàjúgbà mi ló máa fi ń pàdé mi mi ò rí rọ́ lọ́hùn-ún yìí ó ti wá sú mi ó ti iná ní lójoojúmọ́. ìyẹn ti bàdé náà. bẹ́ẹ̀ ni. pé kò béèrè owó ní nǹkan tó fẹ́ nílò sí ara ẹ̀ ó dẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní ìlú ẹ̀. tí ò ń ṣe kékeré. Ah, ah. bọ́dún mo ti bá àwọ̀ ìṣòro tẹ́lẹ̀ náà mo ti jẹ́ kó mọ̀ yìí pé orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ tí èèyàn bá lówó lọ́wọ́ èèyàn máa ń lájú ni náà máa lu obìnrin kí ni nǹkan tí mo fẹ́ ṣe sórí ọ̀rọ̀ òbó ìbáyìí. anyway ọmọ kan ìwọ ni máa bẹ̀ kó má bínú best thing tó yẹ kó ṣe náà òun ló ti ṣe yìí tó bá ti rí nǹkan kan míì tó bí ẹ nínú àbí nǹkan tó lè mọ̀ ẹ́ pé ó lè jẹ́ kó máa ṣe wàwù gẹ́gẹ́ bí ìwà tó kì í wò tẹ́lẹ̀ mi ò fẹ́ kó gbàbẹ̀ mo fẹ́ kó rí bí ẹni pé ọkọ ẹ o àwọn tó súnmọ́ àwọn ọ̀jọ̀gbọ́n ènìyàn ni tó bá ti rí nǹkan tó ń bí ẹ nínú owó kan jáde kó wá bá mi kó wá sọ fún mi màá dẹ̀ rí i mo bá sọ̀rọ̀ òun náà dẹ̀ change ó ti yé nínú mọ̀ nǹkan tó máa ń ṣe tó bá jẹ́ pé kò sówó lọ́wọ́ èèyàn èèyàn á dẹ̀ fi pẹ̀lẹ́kùtù báyàwó ẹ̀ sọ̀rọ̀ kan tí màá sọ fún ẹ ni pé má bínú má wo tèmi ṣùgbọ́n bí èlò wa ni owó tó lọ nídìí. kò mà sí iye tẹ fẹ́ mi tí mi nígbà any amount mo ti wà òkè. ọ̀dẹ̀ má bínú ah! mo mọ̀. ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ o. ọjọ́ gbéra. Mm. Ah. If I love from beginning, mi ò bá ti bá kan sọ. Mo sọ náà, mo sọ, wọ́n ti ní pé tí obìnrin bá yan àlè láyé yìí, ẹ ló máa gbọ́ ó máa gbọ́kọ lẹ́nu. Dùn, ibo ló ti rí owó tó fi lọ́jọ́ tó pọ̀ tó ìtúwájú, oúnjẹ ah ojúlówó. èmi àlè ọlọ́run ò ní jẹ́ àjọ tí mo ti dé ilé ayé mi ìyàlè rí láyé mi ọ̀dọ̀ rẹ̀ tí mo mẹ́jọ ẹ̀ lọ tí mo fẹ́ bí ẹ̀sùn ìbọn ló fún mi lówó tó ní kí n máa fi tọ́jú ara mi kí n máa fi jẹ́jẹ́ gidi síra mi lára n lóde nínú ọ̀rá ń ṣe. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ń bẹ̀. ọlábọ̀dé of course ọ̀rẹ́ ọlábọ̀dé. ọlábọ̀dé mm. ọlábọ̀dé tó ń wá fún ẹ lówó pé kí wọn gbọ́ ká fi jẹun nínú ilé kó o fi lọ́wọ́ ń jẹ tó kọ́ máa jẹun lé tó yẹ kó wá fi ru ewu ẹran tó wá bọ́ kó o mú oúnjẹ kó máa kó oúnjẹ oúnjẹ sẹ́nu bí ẹni kó fún oúnjẹ tiẹ́ ṣé bó yẹ kó kókó náwó nìyẹn. jọ́n torí ọlọ́run nígbà tó rẹ̀ máa fún mi lówó kò ní kí n fi dáná fún mi àti ẹ̀wò èmi ẹnu tèmi nìkan ń ná fún mi ń dẹ̀ ni mò ń ṣe wọn ní fi dáná fún ẹ̀ ọ̀ṣọ́ sí gbọ́ wọn fún mi lówó tiẹ̀. ẹ lẹ́yìn tó tún wá jẹun tán òtún wá fìkò yẹ kó tún máa mú ọtí òun mú akọ́wọ́ òun mú bẹ́rọ̀. irọ́ o torí bẹ́rọ̀ yìí mo ti mú dáadáa mo ti mú tẹ́rún lé àgbàdo rẹ̀ wọ́n á ní kí n jẹ ráìsì yẹn tí mo wá ṣe tán wọ́n lọ sùn wọ́n lọ forún tẹ̀. kó lọ sùn o lè rọrùn bọ́dé bọ́dé. ìwà kẹyìn tó sọ fún mi torí pé o sọ fún mi ń sìn pé o e lóyún ìyẹn ló jẹ́ kó bá sí wọn káyìí ṣé mi ló ń fún abẹ́rù mi ló ń fún. ó oh. kí ẹ lè pe orí ẹ ti ń jẹ tó bá me bí òun kẹ́lẹ́ rẹ̀ á ṣàlàyé ọ̀rọ̀ fún un ní ọjọ́ tí mi àti ẹ ti kọ́kọ́ pàdé gbàrà látọ̀dọ̀ ìgbéròǹkẹ́ ni mo ti jẹ́ kó mọ̀ pé kọ́lọ̀ mi lọ́wọ́ yìí kò dé gbọ́dọ̀ fọwọ́ mi lọ́wọ́ mo dẹ̀ jẹ́ kó mọ̀ pé mi ò fẹ́ girlfriend mo fẹ́ fẹ́ ní sùn lọ́kàlì and then àbúrò mi ti gbé lọ kẹjẹ mi ò rò pé mo rọmọ kan pẹ̀lú ẹ̀ ló sọ pé kò lè fún mi ìwọ ni first now ọlọ́run wá tiẹ̀ débi ọ̀la ó tiẹ̀ débi rere àtìgbà tí mo ti pàdé ẹ̀ báyìí <laughs> ìfẹ́ kan dàgbà sí lọ́kàn mi ó wá sọ tó wá fi gbogbo ẹ̀ ó wá gbọ́ balẹ̀ lórí pé ìwọ ti lóyún fún mi ah ìdùnnú ti sọ mí láyé ẹ̀ má ronú rárá má kájọ mọ́ rárá àsìkò tó wà á àsìkò ayọ̀ àti ìgbádùn ṣùgbọ́n wọ́n fẹ́ kó fífi ṣùgbọ́n. Bọ́dé, yes dear. Oh my God, I'm, I'm speechless right now. Ah, tèmi ti ń rò pé bóyá mo sọ fún mi pé mo ti lóyún yẹn o máa ní ní o ò fẹ́ o gbà ọ́ lámì ìtara wa tí mo ti ń sáré gbé oyún wa. Ah, Bọ́dé. I really appreciate this. Oshigon thank you so much. And you know, I promise you, lẹ́yìn gbé. Ibi tó bá fi mí sí báyìí, ibẹ̀ ni mo máa dúró sí. Ibi tó bá sọ pé kí Thank you. No problem, baby. Èmi náà promise ẹ̀. Pé omi tó wà ní ẹ̀, òní mm-hmm. American sí thank you o ṣe ah. Bírónkẹ́ ṣùgbọ́n ibikíbi tó bá wà báyìí ọlọ́run máa bá mi bùkún fún ẹ máa bá mi sọ ẹ́ di ńlá ni o ṣé o o ṣé o because ah ah <laughs> okay a lè máa yeah we can go now. okay. <laughs> ṣe fún mi pátápátá ibi gan fúnra mi mi ò tiẹ̀ léèwẹ̀ rárá ó ṣe bí ìyá fún mi ó ṣe bí bàbá fún mi mi ìdẹ̀rùn pé ó ní kankan báyìí tí n bá béèrè lọ ọ̀bọ̀dé tí ó ṣe fún mi ẹ wò máa ń pè ẹyin ẹ̀ náà ẹ ó yẹ kẹ́ ti mọ̀ nǹkan tí mò ń sọ ó yẹ kẹ́ mọ̀ nǹkan tí mò sọ máa ń fi sábà mi dúpẹ́ lọ́wọ́ ẹ sábà mi dúpẹ́ lọ́wọ́ ẹ. Ọlọ́run máa ń gbàdúrà o sórí bí n ṣe wà yìí àárọ̀ ọ̀sán alẹ́ òru bí ṣe máa ń gbàdúrà fún ẹnìyẹn bí tó bá tó àsìkò tó yẹ kó lọ́kọ ọkọ alárùbáríkà ọkọ rẹ ni kò ní ọlọ́run dẹ̀ wo gbojú wolẹ̀ ó dẹ̀ gbọ́ àdúrà bíà olúwa ó ṣe o olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ bọ́dé ó ṣe gan ni o ò ní ṣe tì o ò ní ṣe tẹ́ gbogbo nǹkan tó bá ń dáwọ́ lé báyìí ó máa máa yọrí sí rere ni ní agbára ọlọ́run bísíǹsì ẹ ó túbọ̀ máa máa gbèrú sí i ó ṣe gan ni. ẹyin láti máa bá lọ nǹkan tó bá yàwó mi ọ̀dọ́ ni kó bá mi ẹjọ́ mi ìrìn ṣe fún títẹ̀sí mẹ́ta sí mẹ́ta ẹ̀rí àrà oríṣiríṣi ti ní láti dà fún ó máa yan ọlọ́run ọba lóyún ṣùgbọ́n ẹ fọkàn balẹ̀ mo sọ ibi tó máa bí omi tó wà nínú ìyẹn lọ sọ pé wà sí mi sọ fún mi ìyàn ló ń sọ fún mi o. kò sọ fún mi o olúwa ṣó olúwa ṣó okú tọ́jú ẹ̀fọ́ ọlọ́run mi tọ́jú ìwọ náà ó ṣe oníyà yìí obìnrin mi ò ní kó sí láàrin ní agbára ọlọ́run. Bójú ò sí àrùn bá ti jẹta. Eh, èmi náà ti ń pè láti tẹ̀ta kò kíkọ ni àmọ́ ehm, lánàá ni ó fi nọ́mbà kan pè mí bíyá nọ́mbà hòtẹ́ẹ̀lì tí ló lọ́ọ́ ti fi àdúgbò bọ̀ láti ìgbà yẹn ta ti sọ̀rọ̀ àti ìsọ̀rọ̀ mọ́ lè mọ̀. ẹ ṣé nǹkan tó fẹ́ bá sọ ṣé kò lè wéyìí tí ó bá dé mi. ẹ eh, bí akíndẹ pé nọ́mbà tí ó pè mí sí láàárọ̀ yìí bo èmi fi pé o ò bá ní sùúrù òde tó bá dẹ̀ dé wa bá sọ nǹkan tó bá fẹ́ bá sọ. Eh. ok kò sí problem o eh, kò tètè ah ah. ọ̀gbìn sáyẹ́ni tí ẹ̀ ń lọ sí ọmọ lórí ta ni mo mọ orí ẹ pamọ́ fún ṣé ìwọ ọgbọ́n ò tún jẹ kó mẹ́ni tó ń sọ̀rọ̀. mi ò ní inú ọ̀nà ọ̀pọ̀ tó ń sọ ọ̀pọ̀ tó sí ara ó wà lóòtẹ́ẹ̀lì kan bóyá òtẹ́ẹ̀lì tó wà bóyá bẹ́ẹ̀ ló ti fi nọ́mbà kan kò ní ìmẹ́rin yẹn náà. bí ló ń kẹ́ ni mi ìtẹ̀mú pọ́blẹ̀mù ẹ̀ bí mo kọ́ tó ń fẹ́ kí ló ṣẹlẹ̀ ṣebí àwọn Yorùbá máa ń sọ pé tí ọkọ bá ti mojú aya táyà ló dẹ̀ ti mojú ọkọ alárinà máa ń yẹ̀ bá ní kí ni tiẹ̀ tó wá fẹ́ tó ṣoore tó wá fẹ́ jókòó tì bá ìdúró náà kí ló tó máa bá ìbírúnkẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ bí ara ta àti pé sí ìbírúnkẹ́ wá jẹ́ ọ̀nà tó yẹ kó jáde sí wa ni tó bá nídìí láti béèrè ni ó fi nà àbí ṣé ẹ̀mí pé ó jágbó mi mò sí ìrànlọ́wọ́ fún ṣé ẹ wá mí ni pàápàá jùlọ wọ́n ní ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún ó ní ọmọ nìkejì yẹ ṣé nǹkan tó bá fẹ́ fún ìfẹ́ kó ronú bẹ́ẹ̀ yẹn ọ̀rẹ́ ẹ̀jẹ̀ ni ìfẹ́ kó rántí o òun ló jẹ́ kémi àti ẹ̀ o. babe i'm tired like i'm so tired of her kí ló dé ṣóun nìkan ló ní pírọ́blẹ́mù ni ẹ everyday ẹ omi àtọkọ mi o adigba o aṣàwò o kí ló ṣẹlẹ̀ ṣé o fẹ́ ká switch ni ṣé o fẹ́ gbà ẹ lọ́wọ́ mi ni kí kí nǹkan lọ bọ́ padà bí kí ló dé kí nìkan tó tẹ̀ ṣe but i don't understand ah, ah kí ló dé kí ni problem ẹ. èyí tí mo lò ló báyìí ah. so n sọ ọ sí pé bóyá èmi lè fẹ́ bí wọn kẹ́ ẹ̀ sìn àbí kí ni nǹkan tó ń sọ so màá ti gbàtẹ́mi àti bí wọn kẹ́ ti wà papọ̀ ni. Hmm, o do stop it now. babe you know what i'm talking about o o mọ̀ nǹkan tí mo sọ o and mo mo tẹ̀ kọ̀ mo, i don't even want her friendship again mi ìfọ́ rẹ mo. kí ló dé náà owó ti ń kinní lẹ́mìí kí ló dé ṣé owó fẹ́ pa ẹ́ fún mi ni. síbí ọ̀dọ̀ ìfẹ́ ni pé ká má wà ẹ̀ ní síbi ìjọba. i don't i don't want her friendship again. owó kò ti gbọ́ ọ̀gọ́dún mọ̀ sọ́sọ́ kò ṣe pé lẹ́tà á fi lọ́ọ́ máa yọ ọ́ ẹ̀ o. mo ti gbọ́ mo ti gbọ́. òjì wọn ti lóyún. Kẹ́misọ́lá mo mú ẹ mo ṣe ẹ lóore ìwọ wá rò pé nǹkan tó lè fi san fún mi òun ni kò fẹ́ ibi kò fi san fún mi ó wá dún mi ó dalẹ̀ ọ̀rẹ́ mo tún wá mú ìwọ fèyí ṣara mo tún wá mú ìwọ àti bọ̀dé mo introduce ẹni méjì síra yín kí ni ìwọ náà wá tó fi san fún mi ibi ló fi san fún mi ó tún dalẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ mi mo ní kí ló fẹ́ jẹ. owó rẹ tí ẹ ṣe fi jíjẹ mímu sílẹ̀ náà ìyẹn kọ́ ni mo bá wá bí báyìí ọ̀rẹ́ mi ojú ẹ̀ tí mo rí ìtútù o ah. ẹ kí ló ń ṣẹlẹ̀ èmi ṣáà ni mo bá ṣe wà tẹ́lẹ̀ ẹ tí nǹkan bá ti wá padà dá má padà pé pàdé ẹ lọ́lẹ̀. ọ̀rẹ́ mi kò sí àṣírí kankan bí kankan ọ̀rẹ́ ọkọ mi mà ní ọ níṣẹ́ ni mo lọ fẹ́ jọ́ ọkọ mi sùn bó ṣe ní nǹkan kí nǹkan tí bá ti ń fẹ́ báyìí kí n má béèrè lọ́wọ́ ọkọ mi mọ́ pé ọwọ́ àwọn báyìí nìkan ti máa béèrè ọ kí n tó béèrè anything báyìí wọ́n ti gbélé mi lọ́wọ́ kí n tó béèrè nǹkan kan báyìí wọ́n ti. Ah. ó o ọkọ ẹgbẹ́ ló tí wọ́n fẹ́ra o. bọ́lá tí wàá gbọ́rọ̀ lọ ń sìn fẹ́ra àbí ti báwo mo ní ọ̀rẹ́ ọkọ mo ṣe máa fẹ́ wọn báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí. o fẹ́ ayé ṣerú ẹ mm. ṣé pé kò sí nǹkan láàrin yín tó mm, mm, bá ṣe pé èmi àti ẹjọ́ rẹ ni tí mo dẹ̀ mọ̀ pé òun ṣe èèyàn bẹ́ẹ̀ ni. àmọ́ ọ̀rọ̀ ọkùnrin ló yẹ kí n sọ bẹ́ẹ̀ ah. ọkùnrin ò ṣe nǹkan ọ̀fẹ́ tó bá rí ọkùnrin tó ń lu ìlù kan níbì kan tó ń lu ìlù kan tí ò yọwọ́ kó ń bẹ̀ Ọlọ́run ó ní kò tó fẹ́ gbà bẹ́ẹ̀ ni wọ́n ń ṣoore ọ̀fẹ́ irọ́ ṣoore lè yọ̀fẹ́ ló bá dé o ah, very nice man. ṣé pé ọ̀rẹ́ ọ̀rẹ́ ọkọ ẹ̀ o. ah ó ní bastard money. ọ̀rẹ́ mi báwo wá ni introduce mi sí ọ̀rẹ́ ọkọ yìí ó ṣàwọn pé kò sí nǹkan lẹ gbogbo ẹnu ló gbé. ẹ ìwọ náà fẹ́ mí tiwọn. Ah, ah. ká ní o mú lówó ká ní o fẹ́ kọ́ káwọn mọ̀ pé o mọ lówó rí. ọmọ kò tó ṣẹlẹ̀ ó dáa màá pé òmọ́ni àpọ́nkú bọ̀dé o èmi àtọ̀rẹ́ mi àfẹsẹ̀rẹ́ wa sọ́dọ̀ yín o ìjọ wo ni ká wá o. ìbúrọ̀ ni ó bá mímu lọ sọ́dọ̀ wọn. very nice man. ah tó ń kà ló pa ẹ ẹ tó bá yẹ pọ̀ ńlá ẹ̀gbọ́n ló fẹ́ lọ mọ̀ mind ó dẹ̀jọ́ tún lànà. a máa sọ̀rọ̀ lórí fóònù kò sọ wà láwọn òní. ṣe pé. a ní kó fọkàn rẹ balẹ̀ ah! kò sí pọ́ọ̀bù yá kí ló fẹ́ jẹ́ ẹ̀sìn. mo lè wá mọ dúrẹ́kì sí. kí ló fẹ́ jẹ báyìí. mọ́rí yé bá ọ wà lọ́dọ̀ yẹn lẹ́kọ̀ọ́ ọ lọ ra ẹ̀kọ́ better life mẹ́ta ọ̀wọ̀ àárọ̀ ọ̀lẹ̀ sí. mọ́ínmọ́ ní jẹ́ bẹ́ẹ̀ o torí ẹ̀yin ọmọ ọ̀sìn ẹ̀ gbọ́ Yorùbá débẹ̀. Ah, ah, màámi ṣé mo wàá mọ̀lẹ̀ ni. kọ́ra bó bá ṣe dá ṣèbọ̀ ọ̀jẹ̀ kọ. rárá màámi ẹ̀ wò ebi ò pa mí. wọ́n bẹ̀rẹ̀ nù aláṣàjẹ ọ̀lẹ̀ ń kọ́. mi ò láìkẹ́ ẹ̀kọ́ àti mọ́mọ́ ẹ̀ oúnjẹ aláàárẹ̀ ni. tọ́lẹ̀ mọ́ ewé tọ́mọ tónítóní ọ̀jẹ̀ wò rà. màámi tí mo bá rí ọ̀lẹ̀ ń kọ́ ṣé mo lè ra kàrà. Ah, ọ̀dà ọ̀dà ọ̀dà bá. làyún náà ọ̀dà bá mo wá ń gbọ́rọ̀ rẹ o. ẹ ò má mi ẹ ṣàmọ ìbírúnkẹ́ ọ̀rẹ́ mi. ṣọṣọrọ báyìí. ẹ sì rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ó ti ṣe díẹ̀ tí mo ti rí. ayé ẹ ti dáa. Ah, ẹ wo ọ̀rẹ́ ẹni tó ń fẹ́ ló ṣe lóore tẹ bá rí nsìn gbogbo nǹkan ẹ ló ti dá ẹ wo ó wàá sọ fún mi pé ẹni yẹn òun fẹ́ òun fẹ́ fi mí hàn pé èèyàn bí èmi ló máa ń like àjọ wa fẹ́ lọ síbẹ̀ àṣẹ̀ṣẹ̀ ń plan àti lọ síbẹ̀ ni so mo á fẹ́ ti máa lọ síbẹ̀ tí èmi àti bá fi ojú kunra báyìí kí ìfẹ́ mi kó kó sí lọ́kàn kó má lè sùn kó má lè wò ìyẹn ni mo ní kí n sọ fún yín kí n ṣàlàyé fún yín pé kí ni ọgbọ́n tẹ̀lé bá mi dá èyí ṣara màá mi. ṣé ọ̀rọ̀ tó lo ní tó fẹ́ bá mi sọnù. wọn bí ṣe máa sọ fún yín. Ah. àmọ́ máa halẹ̀ mọ́ nǹkan èmi ọmọ funfun yẹ báyìí ni ah. àfi bí abó òwú ìwọ̀n àṣẹ á le ohun tí ò le wo bọ́ ọ bá lọ pẹ̀lú ọ̀rẹ́ rẹ ilé ọmọ ọkùnrin o ti wọnú ilé rẹ o eh? ti di ìyàwó ẹ. mami. wọ́n yẹ kó dá ìyá rẹ̀ mọ́ pé mo máa ń kára mọ́ sí kí ọmọ. Ah, ah. Ah, mami ajẹpẹ ti dànù olówó nìyẹn. sọmọ yìí pé èmi náà ti ń sọ wípé èyí ò ṣe ń lé bàbá rẹ tó ṣe lábẹ́ ìyá rẹ ti tó. wá wàá gbó sínú ilé wa bí kí ló dé ẹ ah. ṣe màámi ẹ wò dámidá yòókù ẹ ṣe màámi ẹ ah. ṣe o ti ní bùjókòó re ẹ ṣe àní pẹ̀lú síbẹ̀ o báwo ni ṣe máa. ẹbí lọ́túnla àbí ẹ fún mi lọ́túnla fún mi láyé ọ̀túnla ah, fún mi láyé ọ̀túnla. màámi ẹ wò. ọmọ tó ṣáṣáṣá. <laughs> ẹ kúlẹ̀ o. màámi ẹ kúlẹ̀ èyí sara mi ah, àṣàkẹ́ báwo lọ òun da òun tó. mami eh? ṣe rí ọmọkùnrin yẹn àfi bí ẹni tí òròbìnrin rí eh? tẹ́lẹ̀ bó ṣe ń ṣe tó ń gbọ̀n mọ́ mi tó ń sọ pé ah bó mu wà látijọ́ ẹ̀ ah olúwa ṣeun o tóun ò tí ì rí yàwó tóun ò tí ì fẹ́ yàwó àṣùpọ̀ lọ́hùn gbéyàwó òun pamọ́ ni pé mi gangan ni ìyàwó tọ́lọ̀ ń kọ́ mọ́ òun látòde ọ̀run kódà màmí kò fẹ́ kí n wálé mọ́ ó ní kí ó ní kí òun gbé mi wá sílé kí wá kó gbẹrù mi. Ah, mo tiẹ̀ jẹ́rìí ọmọ tí mo bí bàbá wọ́n ní ọ̀rọ̀ àṣìṣe sẹ́wọ̀n. láéláé kí n sun ọ̀dọ́kùnrin tí wọ́n kọ́ lọ ní ọjọ́ kan first time ìrọ̀ ọ̀rọ̀ òun náà ti ẹ̀gbẹ́rú ọwọ́ yẹn wá àmọ́ bí fẹ́ẹ̀ ṣe ń ṣe ló ṣe ní kí wọ́n á dúró. kábíyèsí ọlọ́run sọ ma pé mò ń sọ fún Àṣàkẹ́ wípé apẹ́ jẹun kì í jẹ́ bàjẹ́ ẹ̀ abẹ́rẹ́ nǹkan bá. ọpẹ́lọpẹ́ yín ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ yín ọpẹ́lọpẹ́ ọlọ́run. ọkọ mi àṣàkẹ́ ó ti lọ́kọ rẹ̀ ọkọ mi àṣàkẹ́ ó ti lọ́kọ rẹ̀ ọmọ mi àṣàkẹ́ ó ti ẹni tí bá ń dùn tínú bá ń bí kọ́ lọ rè bí dà rẹ̀. ẹ ẹ wò fún kí lè fẹ́ kí n máa ń ṣe gbogbo ṣẹlẹ̀ máa ṣe lé. ti ṣe ohun tó jẹ lẹ. yóò bá ti bá kan sọ ojú lábẹ́ òun. ó ga gan ni lásìgbà tó tiẹ̀ ti wá márì àti èrí green light ẹ̀ wọ́n ṣùgbọ́n abẹ́ ẹ má bínú sí mi yá ẹ̀ ní bínú ni òkè ọ̀hún ni ò jẹ́ ká rí ti bí ẹ wò látìgbà tí mo ti má rí ṣe lọ́kọ mi ń kẹ́ mi lójú tó ń kẹ́ mi nímú kò síbi tó fẹ́ lọ báyìí tí ó kì í mú mi dání ó máa ṣàǹfẹ́ káwọn èèyàn rí pé àyàwó ah, mi ìyàwó mi àti wípé ah àwọn tó ní owó lọ́wọ́ wàhálà yẹn máa ń pọ̀ o gbogbo ṣẹ́dù kan sì lè ṣẹ́dù ni ó kọ̀ sùn lè ṣẹ́dù ni bó ṣe ń pè ní ibi ló ń pè lọ́wọ́ àìmọ́ ibi tó yẹ pé òun gan ló bá ní kí n lọ represent òun bẹ̀ kò ní lè attend ṣe mọ̀ a lot of people just want to associate with us so wàhálà ẹ̀ pọ̀ gan ni ẹ̀ ní sí ni ẹ má wọrí ìsín yìí tẹ̀sẹ̀ wá complain yìí màmá yọjú sí ilé kankan. àtẹ̀sí rí ọwọ́ lára rẹ̀ ṣé lára ẹ̀ kàn ń wúlò i want to be like you. ṣé tiẹ̀ wá rí èyí tó jẹ́ pàbàmbarì ẹ̀ ní wípé ọkọ mi ní pé kí wọ́n máa lọ sílùú òyìnbó báyìí kò fẹ́ kí n dúró sí ìlú rárá látìgbà tí dọ́tọ̀ ti sọ fún wa ẹ ó ti lóyún. really hey i'm so happy for you congratulations. i'm so happy for you in fact hospital lòun ti ń bọ̀ bóyá ti bá mi ọkọ mi fún mi. fẹ́ kí n bímọ síbi báyìí o òun fẹ́ kí n bímọ sílùú yìí o nǹkan kan gbọ́dọ̀ ṣe mí o nǹkan kan gbọ́dọ̀ ṣọmọ mí o pé in fact ìlú òyìnbó ni mo fẹ́ bímọ sí kíni mo ní adé ẹ̀ṣì ní sòrò a ṣẹ̀ṣẹ̀ gbọ́ news yìí ni kó ní tiẹ̀ ṣì ga kó tiẹ̀ ìwà bíi six seven months ẹ̀hẹ́n ìlú òyìnbó bá ṣe gbọ́ ni pé ibẹ̀ máa wà bọ́ọ̀rìn bọ́n mo dáwọ́ fẹ́ fojú jọ lọ́hùn-ún ọlá yẹn kó oríṣiríṣi àìgbé tí mo tẹ̀lé sọ fún yín ẹ pé mo wà tẹ̀sí. Hmm, i'm going to miss you. dá at hospital ọmọ tí ń bọ̀ báyìí mo ní èmi yìí máa ba òun yẹn jẹ́ mo láti yọjú sí yín ládùúgbò mi yìí nísìnyí màá máa retí ẹ̀yin náà ẹ̀yin kẹ́ ṣàlàyé fún mi ìgbà pàtó tẹ̀fẹ́ wá jọjú sí mi torí estate wa ẹ kò sọ pé ẹ ń bọ̀ wọn ní jẹ́ka wọlé bẹ́ẹ̀ ni ẹ láti inform mi sílẹ̀ màá sọ fún àwọn security pé mo máa gbàlejò otherwise ẹ bá wá wọn ní jẹ́ka wọlé àfi tó bá tó rí mi bá sọ̀rọ̀ pé ah, àwọn àlejò báyìí báyìí báyìí ń béèrè mi o èmi náà wá sọ pé ẹni báyìí báyìí ta yẹn o ẹ jẹ́ wọlé if not. so èmi náà bí mo ṣe wà yìí tí máa fẹ́ wá màá ní láti call ẹ pé mo fẹ́ wá o. èmi kọ rules and regulations tó guide estate wa ni ah, ah. estate wa ó dáa jẹ́ n parọ́ kan fún ẹ ilé tó kéré jù ní estate wa is two hundred million so gbogbo àwọn olówó yẹn pẹ́ẹ́rù máa ń bà wọ́n wọn fẹ́ kẹ́ni tí wọn expect kó lọ yọ wọlé wá báwọn. kò tiẹ̀ sí wàhálà wọn jẹ́ ká dúró síbi tọ́lọ́run tó wà ṣoṣo ti gbọ́. láéláé ayọ̀rọ̀ wo nìyẹn ẹ máa wá mo kàn ṣàlàyé bó ṣe ń lọ fún yín ṣé pé tẹ́ bá lè wá lójijì tí máa ra strength sí òun ṣe ṣàlàyé so ẹ jẹ́ kí mi mú ẹ̀yin méjì ẹ jọ decide ìgbà ọgàn lè fẹ́ wá kí mi lọ lè prepare fún yín. dúdú pé o lọ i'm happy for you. thank you. mo ayé mà le o. ṣé pé ìwọ ló introduce tiyè sí bọ̀bọ̀ yẹn. èmi ni èmi ẹ káwọn méjèèjì mọ́ra wọn. street ìwà jẹ́ kó súnmọ́ ọ̀dọ̀ bọ̀bọ̀ yìí rárá wọ́n kó tó so é dà wọ́n tó yẹ pé òun bá ẹgbẹ́ pé a fẹ́ ra aṣọ wàá ti mú owó jáde wàá ti ra aṣọ a fẹ́ ra bàtà ó wá di ẹni tí ò ní anything ah wo kò lè bẹ́ẹ̀ mi o wò pẹ́pẹ́ mi àbí bọ́lá ló bá jọ irú nǹkan tó ṣe wò á tẹ ń bára fi fẹ́ra bí abẹ̀bẹ̀ á gún wọn láyé á gbọ̀bẹ̀ ní ọ̀run. ẹ eh, mo pé kí n fi wọn lẹ̀ fọlọ́run kó ṣèdájọ́ fún rẹ̀ ni o. mi ò mọ ìyá jésù ìgbà tó ti mọ̀ pé o fẹ́ pàdé ọlọ́run wọ kí ló dé tó wá fi fi ọ̀rọ̀ lọ̀ mí. Ah. ṣé mo fẹ́ gba advice mi. ok o mi sọ pé ìwọ o wáyé pé èmi ni wò ó máa yanjú ẹ̀ ẹ máa fún poison jẹ ni. Ah, ẹ máa poison jẹ ah ó tọ̀ ni. ọ̀rọ̀ wa ṣá bó ṣe wà náà ló ṣe wà. má wọrí sórí ọjọ́ yẹn a eh, ó dé báyìí la máa lò lé if possible gan ma spend night. ó bẹ̀tà ẹ kú jẹ́ ká ṣe ní kẹ́ spend gbogbo weekend. torí yorùbá sọ pé ẹni tí yóò fẹ́ nílé ẹ̀ ń jìnà kò síbi tí mo lè máa gbé ṣó dákọ́ pé mi nìkan máa wá sí ìbàdàn láti wá wò mo ti fi gbogbo ẹ̀ sọ́wọ́ yín o torí tèmi náà bá ti rí yín báyìí ní weekend báyìí èmi náà ní débi báyìí mọ́. Ah, fèyí ṣó trust mi ni. ẹ wo gbogbo ẹ bá fẹ́ pátápátá nǹkan sọ fún mi máa ṣe oúnjẹ tán oríṣiríṣi fruit ẹ̀mí mi fruit mo love ẹ̀ gan. iyán lèmi fẹ́ jẹ o o mọ̀ Ondo state lèmi ti wá èmi ò fẹ́ jẹ pàǹdó yá iyán tó máa gún kó máa gún dáadáa. ẹ máa gún ìwọ ńkọ́. ọkọ tèmi ò lè gbẹ̀mí láyé o ah, mi ní lè sùn ta. jẹ́jájá gbọ́rọ̀ jọ. kò ṣe nígbà ẹ̀ láyé ọjọ́ kan péré jọ má sọ yẹn mọ́. èdè kan o. Ah, weekend ni two ah. days kí ni àwa ọlọ́run náà ọlọ́run náà wà náà lọ́kọ̀ ẹ wò bó ṣàṣe bá ṣe sọ́nà ló ṣe máa wà. ó dẹ̀ mi á máa rò ó but mi promise mm, mm, mm, mi ì promise. ẹ ṣe gan náà all right kó tẹ̀ kẹ́ ó dá ṣe play. nígbà lè sọ̀rọ̀ náà kí ìwé ọkọ tí mo ní ìdí wáyé kó lè gbà ó máa gbà ní kí ló ń ṣe é. Ah. láì fà kankanra ojúlábí o ta ló mọ̀ kún inú ẹ̀dá mọ̀dí inú jẹ́ ojú jọ ọ̀run lọ. igi ló lè ṣe ó máa oríṣiríṣi láṣà wọn máa rí bí àwọn ti lówó máa yín sìn ni a ìgbà yìí nǹkan tí wọn tó lọ́wọ́ máa náwó sí. ọmọ yìí ti kú pátápátá àti o ìpínlẹ̀ abiyamọ gini ah, mo fẹ́ lo benz mo fẹ́ lo range gbogbo nǹkan tí pé ohun tó gbẹ lọ́wọ́ máa náwó sí o ṣe ní kí n má sọ bẹ́ẹ̀ mọ́ gini wo ìwọ náà wo ilẹ̀ náà. Ah, ẹ wo èèyàn mímọ́ làǹtí yìí orí àǹtí dúpẹ́ ni mo mọ̀ wọ́n. ó mọ̀ wọ́n. ewé jẹ́ kí n pa ti dúpẹ́ ẹnu àti dúpẹ́ ìbọlẹ ẹwà ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ní nọ́mbà five ogunlẹyẹ street mo rọrẹ yín tó sùn sílé wọn ò mí mọ́ ẹ máa bọ̀. wọ́n ti ń bọ̀. wọ́n ti ń bọ̀. kúnlẹ̀ abiyamọ a tó bí yàn ṣe ń kú nìyẹn. oríṣiríṣi ló kọ́ ọ́ ṣẹlẹ̀ oríṣiríṣi ló kọ́ ọ́ máa ríṣà eléyìí omi mọ́ omi mọ́ òun lọ́wọ́ tí wọ́n lẹ̀ mí báyìí sí ẹ bí wọ́n ti dòwọ́ ti dòwọ́ ti dòwọ́ ni. ni. Ah. Fẹ́ ìṣẹ́ra. Fẹ́yìnṣọ́lá Fẹ́yìnṣọ́lá èmi ọ̀rọ̀ ẹ ti dé ti dé Fẹ́yìnṣọ́lá ẹjọ́ ẹ bá mi gbé e, Fẹ́yìnṣọ́lá. òkú yàn lélẹ́ Ah, the best thing ni pé ká ṣe kí ni ká involve àwọn police o. Ah, ẹ wo tábà tí ẹ máa report ilé mọ́mí ò jìnnà sí bíbá ètò síbẹ̀ ni wọ́n ń gbé ẹ jẹ́ ká kọ́kọ́ gbé délé náà àdé máa mọ nǹkan tá a máa ṣe. ṣé àdé lè ṣe ní tẹ̀kọ̀kọ̀ fún àwọn àdá mẹ́sàn-án ká gbé lọ sọ́dọ̀ àwọn family ìgbà tó sọ fọ́dọ̀ àwọn family ò jìnnà sí ibà ètò ká gbé lọ sọ́dọ̀ wọn tábàdé gbé lọ sọ́dọ̀ wọn we can make any step because tábàdé ká gbé lọ sí àwọn ọlọ́pàá àmọ́ tó lè bá wa fà ẹ ti gbọ́ ẹ jọ ètò ká gbé ètò ká gbé ètò ká gbé. Ah! ká fàdìyẹ òdenu ẹ̀tàn ńbẹ nígboro ìfẹ́ ìlọ́kọ̀ ìjà fàdìyẹ òdenu ogun láyé yìí o ogun láyé yìí o ọ̀rẹ́ mi ń látà mọ́ra ẹni ọ̀fẹ́ lọ́mọ. jogún tìyà o ayé yìí lọ́jà àwa jagun nílá ojú ogun yá. dèdè mi dèdè dèdè mẹ́rin. pura puro pura sheka sheka no sensaro oh yo Mama. Mama. Mama. Tani. Ẹ máa bu ẹjẹ́ ẹ̀dẹ̀ wá láti wá. Màá láàárọ̀ èwo. Kí ló dé? Wọ́n wá pè mí lé ni. Fèyí ṣara màmá Fèyí ṣe. Ẹ kí ló ṣe Fèyí? Wọ́n ní wọ́n ní wọ́n rògùn Fèyí ṣara. Má ṣe kí ni? Ẹni sùn ẹni sùn ẹni sùn ẹni sùn. Nbọ̀ wà ọ̀dà nbọ̀ wà nbọ̀. Ẹni sùn ẹni sùn ẹni sùn. Ẹ jẹ́ lọ wò ó. Ìbẹ́ ilẹ̀ wá pè mí. Ṣèyí Ṣèyí ọ̀rọ̀ dé gbèsè dé mo dárò tẹ́lẹ̀ ìwọ mo dárò. Fèyí mi o fèyí mi o fèyí mi o ń jẹ yìí tá ń dẹ̀ yìí tọ̀hún gbígbà ọmọ kò ní kú kan wọ́n gbọ́mọdé mi gbọ́mọdé mi lọ́rọ́ ẹ gbà mí ẹ gbà mí kò yé mi mọ́ kí ló ń ṣe fèyí mi à ń pa fèyí mi ẹ ní ọmọ o èyí mi o ẹ dákun báwo ló ṣe ṣẹlẹ̀ ẹ dákun ẹ ta láyé kúmi à ìní ọmọ ọmọ ilé ọmọ ní ọmọ ní ọmọ ah! oríire o. ẹ̀kọ́ ọ̀rọ̀ yìí ọlọ́run ní jẹ́ ká rírọ ẹ̀ má ṣe rò yìí. ẹ wò madam ẹ dákun ẹ bá a bẹ ọ̀gá wọn ò jẹun èyí oúnjẹ wọn ò jẹ èyí omi wọn mú kódà ìrònú ni ṣáá ẹkùn ni ẹ dákun ẹ bá bá wọn sọ̀rọ̀ ntọ́dẹ ti dé kọjọ́ jìnnà síra wọn ni. wọn kò bọ̀ dé ẹgbẹ́ wọn sọ pé ẹ jẹun èwo ah, kò sẹ́ni tọ́rọ̀ yóò dùn ẹni tó bá sọ pọ̀rọ̀ yóò dùn kó mú tiẹ̀ kó lù pàwọ́ kó wò bó ṣe máa rí lára bẹ́ẹ̀ ṣe jẹun yẹn nísìnyẹn mọ̀ pé ẹ tún fa nǹkan sí ara yín lára nìyẹn sìn wọ́n kì í sí nǹkan bá ṣẹlẹ̀ sí iṣẹ́ ká tún máa gbẹ́yìn lọ sọ́sìpítù ni wọ́n ti ẹ̀ ju oúnjẹ díẹ̀ báyìí ẹ̀ bá ti ẹ̀ jẹ́ kése lè ní strength ẹ jọ ẹ má ṣe ra yín léṣe nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. ẹ ẹ tẹ bá bá ọsàn kó tẹ jẹ díẹ̀. ọ̀rẹ́ mi ẹ káàbọ̀ àrí nílùú ẹ̀ mọ́ ẹ káàbọ̀ ẹ ṣe rí inú mọ́. fúnkẹ́ kí ló ṣe báyìí orí ẹ pé ọwọ́ kí mo bẹ̀ sọ̀rọ̀ kí ló ṣe báyìí. ìgbà tí mo gbọ́ pé ìyàwó ọkọ bọ̀dé kú lè ní kí èmi náà wá. àti gbọ́dọ̀ gbè ló ń jáde lẹ́nu ẹ̀ o kúrò ń lé mi o sọ fún gbọ́n bọ́ ìgbà wọlé báyìí báyìí o ní kó wá kí o rí sórí ẹ pé sá are you bọ̀dé what is the meaning of all this i'm disappointed in you. ẹ jọ ẹ bá mi kówó ìfún àti fèyí tán bá dé pówó àjọ tèmi nìyẹn o pé kán má gbàgbé pé mi làjọ kàn o. àwọn tó bọ èyí wà ń five thousand. five thousand ẹ dúró kí n kà. ó ah, pé. ẹ ṣe gan. <laughs> ẹ ṣe gan ẹ tẹ kí ọ. ọ̀gbẹ́ni ẹ ká ah. ẹ ṣe dáadáa ni ìyá mi <laughs> káwọn ẹ̀rọ mi ti ṣe wà. Ah, ọ̀rẹ́ yìí dẹ̀ sílé o ìtarí ó lọ́sàn o. ẹ wo mo ti pe ibi Rónkẹ́ ó dẹ̀ ní ìwọ̀n sí ara mo á rí bíi opportunity tí mo fẹ́ fi sọ inú mi fún yín inú mi ò dùn mi lè parọ́ fún yín o inú mi ò dùn bí ìyàwó yín ṣe pè ọkọ mi lẹ́yìn mẹ́ta yìí kò tẹ́ mi lọ́rùn she calls my husband too much ah ẹ̀yin wọn tẹ close mọ́kọ mi gan ẹ̀ ń pè bóun ṣe ń pè kí ló dé mo dẹ̀ wá ń fura sí àwọn méjèèjì torí ọkọ mi náà bó ṣe máa ń sọ̀rọ̀ ẹ̀ bó ṣe máa dẹ̀ mú ọ̀rọ̀ ẹ̀ ẹ̀yin ọkùnrin ẹ̀dẹ̀ ń ṣe nǹkan lọ́fẹ̀ẹ́ o tẹ bá ti rí nǹkan tẹ fẹ́ mú mọ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn òun mo ṣe ní kí wá sọ fún yín torí kí sòbíà tó dégbò olùkọ́ǹbí là ń ké sí àkínú ah, ìṣẹ̀lẹ̀ sọ́ọ̀sù ẹ̀rọ mẹ́rin kókò pọ̀pá ni. Rónkẹ́ ó ń pè bọ̀dé Rónkẹ́ tèmi nìkan <laughs> mi ò gbàgbọ́. kí lè ń sọ yìí tẹ́ ń fọwọ́ gbá yà obìnrin lèmi náà mo dẹ̀ mọ bí àwọn obìnrin ṣe máa ṣe mọ́ gbogbo ète wa tá a bá fẹ́ mọ́kùnrin a mọ bá ṣe máa ṣe bẹ́ẹ̀ ni mo sọ fún yín mi ò tí ì mú báyìí o ṣùgbọ́n ó yìí ń ṣe báyìí ó yìí ń ṣe báyìí ó rìn ní gbègbè ó rìn gbègbè ẹ̀ kó dẹ̀ tó di nǹkan tó yẹ pé àwọn méjì máa regret òun mo ṣe ní kí wá sọ fún yín kẹ́yìn mo bẹ ṣe máa ṣọ tó yẹ pé gbogbo nǹkan tí mò ń rò kò ní wá sí mo ṣe mi ò ṣọmọdé o mi ò ṣọmọdé o wọ́n ń bá mi du ọkọ o torí pé ó jẹ́ ara lé ni o mo yẹ ìsìn ọmọpọ̀ rẹ̀ lémi àti ẹ̀ òun mo ṣe ní kí n ṣàlàyé fún yín kálára àtàkùn ló ń bá mi dán o à ah, á dán tán. yọ ẹ ti mọ tí wọn lẹ́yìn mi ò jiyàn ẹ mọ̀ pé torí kò tí máa sọ fẹ́yìn sẹ́ máa mọ ways and manners tẹ̀sí máa ṣe but tí máa confront ẹ straight ẹ máa obìnrin afọ́nì gan èmi náà lè gbàrú ẹ̀. so wọn tó sọ òótọ́ ni àbí. pé kí ni. wọ́n sọ pé ẹ nífẹ̀ẹ́ kọ̀kọ̀. Ah. wọ́n lè jókòó síbẹ̀ yẹn very bad woman you are a bad woman èyàn burúkú ni bọ̀dé tó máa ní kú ọ̀dọ̀ máa ṣe olùkọ́ bàmá Lie, lie, kò possible ọjọ́ ibi tó wá sílé ẹ̀ tó díràn yìí a good man Wait on. i will help you wo my mother pé wéètì wà lórí ẹ̀ ìwọ náà o lè ní ẹ́ onílé fine èyí ìbàdàn fine o o láì kéèsì yẹn you are a mad woman máa dí pẹ̀lú ẹ̀ you are mad. Jibade calm down. calm what. kò tí ì tó now at least wàá ṣì lu situation of things for now. ha ha. kí ni jẹ̀bi pé mo tún wá kí ni ẹni tí ìyàwó tún ní etí ọkọ yín tún wá ń sọ báyìí. tẹ́yìn méjèèjì bá wa kú kò ṣẹ́ṣẹ́ bẹ́ẹ̀ ẹ jèrè iṣẹ́ ọwọ́ yín ni ṣé wàá rí bọ̀dé yẹn máa fẹ́ máa fẹ́ bọ̀dé kò lè sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ tí pẹ́ báyìí ìwọ àgbọ̀ mọ́rí kẹlẹ̀bẹ̀ báyìí ó dẹ̀ máa ń ṣọ̀rọ̀ ẹ̀yẹ̀ pẹ̀lú èmi àti bọ̀dé àjọ máa lọ́ra wa pẹ́pẹ́pẹ́ ni tí ò dẹ̀ sí nǹkan kan tó máa tẹ̀yìn ẹ̀ jáde bẹ́ẹ̀ ni mo sọ. ìjọba wàhálà wà. kí ló dé. ọ̀rẹ́ yín tẹ́ dúdú sí mi di ọ̀dà dé tọ́nà fẹ́ ṣe fẹ́nìjọ ilé wọn èmi àti wọ́n sọ̀rọ̀ lóòótọ́ ìfàtí wọn ní kí wọ́n rà wọn ní ọ́fíìsì mo lọ síbẹ̀ a ṣe quotation wọ́n dẹ̀ ní pé àwọn máa pè mí padà lórí owó so màá lè bẹ̀rẹ̀ iṣẹ́ láti gbẹ̀mọ̀ ìbẹ̀sí pé wọn ò gbé kọ́ mi mọ́ ọjọ́ tó bá tún gàyà gbé kọ́ mi wọ́n ní báwọn ò lè bá mi ṣiṣẹ́ bó ṣe dúlé tí mi mo tẹ̀ wò pé bí ẹlòmíì lọ́rọ̀ pa àwọn bá sọ̀rọ̀ mo ṣe ní kí wọ́n á bẹ̀rẹ̀ bá mi bá wọn sọ̀rọ̀ mi mọ bí mo ṣe fún wọn mi ò rúùlù tiwọn o ẹyin kó tẹ bá ń bá mi sọ̀rọ̀ ẹyin kó máa sọ pé ẹyin máa lo ẹ fún mi wọn kọ́ mi bẹ́ẹ̀ láti kékeré wọn kọ́ mi bẹ́ẹ̀ láti lè ẹ jọ ẹ bá mi bá wọn sọ̀rọ̀ ẹ jọ. ẹ wo Mr. Jibade Mr. Jibade ẹ ní bínú ni o ẹ ní bínú rárá ni ṣẹ́gun ọ̀dẹ̀ ń sọ yìí mo ti gbọ́ ó ti kọ́ mi ó dẹ̀ ti sọ fún mi pé òun ò ní bá yín ṣiṣẹ́. ó sọ bẹ́ẹ̀ kí ni ló sọ pé ó ṣẹlẹ̀ kí ni nǹkan ni mo ṣe. ẹ wò mí sájúbádé ayé náà yẹ ṣe nǹkan kan fún wọn bó sọ pé spirit àti titi yín kò bára ṣiṣẹ́. ah spirit ah ẹ̀yin ẹ̀dẹ̀ mú spirit mi ẹ̀dẹ̀ kò lè tẹ̀ mọ́ titi wọn ẹ̀dẹ̀ kò lè mọ̀ pé èrò gidi ni mí ẹjọ́ nítorí ọlọ́wọ́. ẹ wo ó lóun ò lè bá yín ṣiṣẹ́ ni ẹjọ́ nítorí ọlọ́wọ́ ẹ gbàgbé títì ẹ̀ ṣe bẹ́ẹ̀ mi ń titi yín èmi máa gbéṣẹ́ fún yín always bọ́tí ní tòun o ó lóun ò lè bá yín ṣiṣẹ́ rárá ni ẹjọ́ tó ẹ bá mi bá wọn sọ̀rọ̀ ẹjọ́ tó yọ lọ ìfà tẹ irúwú yẹn owó iṣẹ́ yẹn mo ti gbé gègéle mo ti ewu mo ti gbé plan lórí mo fẹ́ lu fẹ́ lu ẹjọ́. ṣé owó tẹ̀ tí gbà tẹ̀ tí ṣiṣẹ́ kan lé lórí ẹ̀ lẹ ti ń gbé plan lé lórí. ẹ eh, mo plan ẹ mo plan ahead ni. ẹ wo ẹ ṣàyẹ ká gbàgbé ẹ èmi màmá gbéṣẹ́ fún yín bọ̀ ní aspect títí ẹ kò lè gbéṣẹ́ fún yín jẹ́ ti gbọ́ àjọra wa. bóyá jẹ́ nìyẹn kò ní bínú ni. ọmọ bínú o tó wà lè máa bí ẹwọ ẹjọ bí ọlẹwọ mo fún òun bẹ́ẹ̀ bá mi bá wọn sọ ẹjọ. ẹ má wọrí mi láti ṣe èmi àti àṣìwà papọ̀ àṣìwà papọ̀ máa gbéṣẹ́ fún yín always bó tó wọ́n mú lè bá yín ṣiṣẹ́ náà. ìfẹ́ máa ṣe ìfẹ́ máa ti gbà ẹjọ ẹjọ. bèbè ṣé obìnrin pé ọ̀rọ̀ máa ń yà lẹ́nu gbogbo wa ẹ pé mi àti ẹ lè wà ní irú pòsíṣàn tájọ wa yà fẹ́ra wa sílẹ̀ ọpẹ́ ní fọlọ́run. ẹn just imagine èmi ń fẹ́ ọ̀rẹ́ ẹ̀ ìwọ náà ń fẹ́ ọ̀rẹ́ mi mo wá wo bí ọlọ́run ṣe wá ṣe anyway mi believe pé destiny can never be averted bọ́lọ́run ti ṣe kọ ìrìn àjò èmi àti ẹ bẹ́ẹ̀ la ṣe jọ rìn yìí. ọlọ́run ọba àwa má rìn dín iṣẹ́ o o kò má rìn imagine pé ṣé pé mi àti ẹ a lè wà nínú position tàjọ wáyé kó máa wo gbogbo ìgbà tí ọ̀rẹ́ wa làyè yẹn ìyàwó mi gbogbo ìgbà ni máa ń sọ̀rọ̀ fún pé mo fẹ́ help ọ̀rẹ́ jẹ́ kí n help ẹ̀ jẹ́ kí n ṣoore fún un a nínú o kò sí nǹkan tó jọ o kí ló wà láàrin yín gan kí n sọ̀rọ̀ wàhálà mi gan ti pọ̀jù pẹ̀lú ẹ̀ ṣèbọ̀rẹ̀ òun ni tó fẹ́ gbọ́kọ mú un lọ́wọ́ ni. kò ń sìn ó ti bá tiẹ̀ lọ́n sìn ọ̀dọ́ àfikúyọ̀ o bó ṣe wọ ló ń sọ ọ́lá àsìkò tóun dá òun ló lọ yẹn náà ń sìn ìjẹ́ kò fi wá sílẹ̀ ń But come to think of it, why is it that some people are just too desperate? This same girl I brought out to this house. Èmi ni mo link ẹ̀yin méjì papọ̀ tẹ́ fi bẹ̀rẹ̀ sí So why do I have wá ń me Jeff jẹ́ Why? Who does that? You ah, ah, ló ń sorrow báyìí. I could rí now. So Ṣé o mọ̀ pé nǹkan tí èèyàn bá gbé dání? Kò sẹ́ni tó lè gbà tó máa jẹ́ kán jí òun kan òun jẹun òun lọ́wọ́. Òun náà kò fẹ́ fẹ́ ru ẹ̀ sílẹ̀ ni. Tó bá jẹ́ ọ̀nà nǹkan so lè gbárù ẹ̀ Fine, kò fẹ́ kí èèyàn kan but why do I have wá ń me mí jẹ́? Why? Kill lèmi ṣe? kí ni mo ṣe. bébì gbogbo ẹ jùlọ bygone with a bygone gbogbo yẹn ti lọ jẹ ká fèsì nǹkan tó wà ń lẹ. ẹ eh. kújò kọ ah. ẹ ọ̀gá oúnjẹ yìí ti rẹ́dí ó wà ní dáìnì mo á ní kí n wá béèrè lọ́wọ́ yín bóyá kí n bá yín sáàfù. lórí kù díẹ̀ tábà ṣe tán a máa jẹ́ kẹ́ mọ̀. ó kù díẹ̀ ẹ sùn. Ah, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo ń sọ lọ jẹ́ ká gbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan ó ti bá tiẹ̀ lọ àwa ará ayé lélẹ́yìí a ò lè máa sọ̀rọ̀ ara òun mọ́ ọlọ́run lè ti sọ wá pọ̀ tí kò lè sí nǹkan kan tó lè yà of course kò sí láyéláyé kò tẹ̀ sí nǹkan tó lè yà wá. ìyá tó máa ń sọ. ìyá àfẹ́yí ẹ pẹ̀lẹ́ ẹ kú ọ̀rọ̀ ọmọ ọjọ́ àmọ́ ní rírú ẹ̀ mọ́ a kó àtẹ̀mọ́ra ọmọ láwùdá yòókù sí. jíjáde rẹ̀ yìí ti wá yájú kò yẹ kó jáde báyìí kò tí ì pẹ́ ẹ̀ kí ló dé hmm. olórí ò jẹ́ o òun àti nǹkan ní jọ rìn wọ́n ní àgbàlagbà tí ń sáré inú ẹ̀ kan bí nǹkan bá lè ajẹ́ wípé dájúdájú ó ń lé nǹkan ni ohun tí mo kọ́kọ́ fi wá tẹ́lẹ̀ ọ̀dọ̀ rẹ ni pé mo fẹ́ pe ìpè pàjáwìrì n ò sì mọ̀gbà tẹ́ fún mi láàyè lórí ọ̀rọ̀ ọkú ọmọ mi mo fẹ́ mọ bí tó ti wá. gbígbọ́ bẹ́ẹ̀ ni olórí sàdédé ni màmá ní kí n pe ìpàdé pàjáwìrì ah, mo sì jẹ́ kó yé màmá pé a kì í fárí lẹ́yìn olórí ìyín ló jẹ́ kàdé lọ́dọ̀ yín. Hmm. <laughs> ìpàdé pàjáwìrì lóòótọ́ ni ah, ṣébí torí mọ́jìyà láṣẹ yá mọ́jìyà ló fà gbogbo ìgbà tá a bá ti ń pè ní wọn mọ̀ jẹ yín tó bá ti yá yín ó ti yá mi. màmá báyìí ń gbò lórí ti fàṣẹ sí i bó bá di lálẹ́ ọ̀la ń pè ìpàdé pàjáwìrì. ó tẹ́ mi lọ́rùn ìjọba ti sọ pé tẹ̀mí lọ́wọ́ mi lọ́wọ́ àkókò tẹ́lẹ̀ fún mi. mo gbọ́ gbogbo àlàyé yín o ṣé lóòótọ́ àtòdodo ló sì rí bẹ́ẹ̀. màmá a lè máa parọ́ mọ́ o àti nǹkan tó tọ́pọ̀ ṣe nǹkan tó ṣe lóòótọ́ ni ọ̀rẹ́ wa lọ́lábọ̀dé in fact reason mo ṣe tẹ̀lé wa gangan nìyẹn ìgbà tèmi náà débẹ̀ ah màmá ojú gbà mí tì ọ̀dàlẹ̀ lọ́lábọ̀dé kò ń ṣèyàn o ìdí ni mo ṣe wá tẹ̀lé wa gangan nìyẹn. torí bíbélì ló tún sọ wípé ká wádìí ohun gbogbo dájú ká sì di èyí tí í ṣe òtítọ́ mú kọ́lọ́ má jẹ́ alùpùpù elédùnmarè mo fi ń sọ yìí o. màmá ṣé èyí gbàgbọ́ pé ìyàwó mi ó wà nílò lábọ́dé bó ṣe ń bá yín sọ̀rọ̀ yìí láti ìgbà tí ọmọ yín ti kú ìyàwó mi ti bínú kẹ́rù kúrò lé ilé lábọ́dé ló dẹ̀ ń gbé èyí ló fún mi ní àrídájú wípé àwọn méjì ọdọ pawọ́pọ̀ pa ọmọ yín ni. ẹ dákun níjọ́ wo síjọ́ wo kọ̀mà tí ìpọ́sẹ̀ kan àbọ̀ tíṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀. aṣọ rẹ rẹrùn rẹrùn lọ̀rẹ́ ọmọ mi ọtí dà ó ti wá dà báyìí ẹ̀yin ẹ máa lọ ẹ fèyí tó kù lẹ̀ fún mi. màmá alábọ̀dé fọwọ́ la gbà mí lójú torí màmá èmi ò ní gbà mi ìrẹ̀ fẹ́ kẹ́yìn náà gbà má bá fà á ìdí tí mo fọ́ síbi gan nìyẹn. ọ̀rọ̀ fòfò iṣẹ́ oní ọ̀jẹ̀rẹ̀ gbogbo ibi tí wọ́n rán ẹdẹ yóò jẹ kọjá bẹ́ẹ̀ wọ́n ní kó fi mí lẹ̀ fi yòókù lẹ̀ fún mi èbí mi mò ń sọ̀rọ̀. ẹ ẹ ó gbélé gbọ́ ó gbélé gbọ́ mo dúpẹ́ ṣeun. ọ̀rẹ́ ló gbàyàwó mi ọ̀rẹ́ mi. ẹ máa lọ ẹ ṣeun mo ti gbọ́ mo ti gbọ́ ẹ ṣe mọ ẹ wò lẹ ṣe ń wò etí ti ilé ò ní di o. àmì àmì. mo rí mú ètè sọnù ẹdú o wọ́n ní bẹ́ẹ̀ yẹn bá lóun ò ní ṣoògùn ká ẹni tí ó jẹ́wọ́ mà béèrè ó ti dà òun lówó lọ́wọ́ ni ó lówó lọ́wọ́ wọ́n fowọ́pọ̀ pẹ̀lú ọ̀rẹ́ ọmọ mi wọ́n rán mọ̀ mí níbi tí ò yẹ òun ní wàá lóun ọ̀fà làáfíà ara gbáyé ẹ̀mẹ́ni ẹ̀kọ́ <laughs> ẹ̀mẹ́ni ẹ̀tọ́ lórí ọmọ yìí níwùú tó ṣẹlẹ̀ yìí ẹni tí ọ̀rá ó sàn. <laughs> mo kí àpapọ̀ ẹlẹ́yẹ o. ẹlẹ́yẹ ń jẹ́. mo kí àpapọ̀ ẹlẹ́yẹ. ẹlẹ́yẹ ń jẹ́. mo kí àpapọ̀ ẹlẹ́yẹ o. jẹ́ jẹ́. Hmm ìyá ọ̀rọ̀ tó wá rí mi nílé fún gan-an làáhàn mi ni bàtà ké ló tù ú fẹ̀ ó yá sọ kí gbogbo èèyàn ó gbọ́ o. ẹ ṣeun o ẹ̀yin ẹlẹ́yẹ ẹ̀yìn ìdí tí mo fi wá bá yín pé ìpàdé pàjáwìrì kò yẹ kí n ṣẹ̀ṣẹ̀ wá bá yín lè níhun tó ṣẹlẹ̀ sí mi ó yẹ ká ti gbèjà mi lẹ́yìn ṣe bí ẹgbẹ́ akọ̀yà lẹ pé ẹgbẹ́ wa yìí yìí kí ló wá dé ẹ wá jókòó tẹtẹrẹ àfìgbà mọ̀ṣẹ̀ wá bá yín ìdí tí mo wá fi wá bá yín ni pé ẹ bá mi wádìí mo fẹ́ mọ ikú tó pa ọmọ yìí mo fẹ́ mẹni tó wà ń díẹ̀ mo fẹ́ mọrú ohun tó fi pa mo fẹ́ mọrú ọwọ́ tó lò mo fẹ́ mọrú babaláwo tó tì lẹ́yìn. màmá èmi rò pé bí wọ́n ṣe pọ̀ ọmọ yìnyẹn ó tẹ́yìn lọ́rùn ni ah, ah. torí ẹ dákẹ́ láti jọ ìjọ ìyẹn ẹ̀sán kankan mo tún wá bá yín lé pé màmá ẹ má jẹ́ ká gbà ká ṣe kankan sórí ọ̀rọ̀ ọmọ yìí ẹ èmi rò pé ó tẹ́yìn lọ́rùn ni. Ah, àṣé ó dìdì rìn báyìí wọ́n wá bá mi lé èrò ọ̀pọ̀ ńjọ́ náà ni mo rí ọ ni hmm. mo wù ẹ́ wọn ọ màmá bẹ́ẹ̀ sáà ni ẹ fẹ́ ẹni tó pọ̀ mọ́ yín lónìí a sàsọ lójú eégún ọ̀rẹ́ tó pọ̀ mọ́ yín ẹ bẹ́jà bá sọ nílò omi àrílé omi bí kòkò bá sọ nílò odò àrílé odò. kedere ni mo fẹ́ kó o fi hàn mí o ikú tó bá pa tèyí sára. ó ga o ah. ayé le o ayé mà le o. ṣé pé ìwọ ló introduce tiyè sí bọ̀bọ̀ yẹn. èmi ni ìmọ̀ ẹ̀ka àwọn méjèèjì mọ́ra wọn. sí ìtẹ̀wájẹ́ kó súnmọ́ ọ̀dọ̀ bọ̀bọ̀ yìí rárá rárá wọ́n kó tó sọ ẹ́ dà wo tó yẹ pé òun bá ẹgbẹ́ pé a fẹ́ ra aṣọ wà á ti mú owó jáde wà á ti ra aṣọ a fẹ́ ra bàtà ó hmm. wá di ẹni tí ò ní anything ah wo kò lè bẹ́ẹ̀ mi dùn wò pẹ́pẹ́ mi àbí bọ́lá gbogbo àjọ irú nǹkan tó ṣe wò ó á fi ẹni báyà fi fẹ́ra bí abẹ́bẹ́ á gún wọn láyé á gbọ̀bẹ̀ ní ọ̀run. ẹ mo rò pé kí n fi wọn lẹ̀ fọlọ́run kó ṣèdájọ́ fún rẹ̀ ni o. mi ò mọ ìyá jésù ìgbà tó ti mọ̀ pé o fẹ́ fàlẹ́ ọlọ́run wọ kí ló dé tó wá fi fi ọ̀rọ̀ lọ̀ mí. Ah. ṣé bó fẹ́ gbọ́ advice ni. gbọ́ ni. ok o mi sọ pé ìwọ o wáyé pé èmi ni o wò ó máa yanjú ẹ̀ ẹ́ ẹ́ máa fún poison jẹ ni. Ah, ẹ máa poison kẹ. Ah, ó ni. fèé ṣara wá gbọ́ o láàrin èmi àti ẹ̀ kàkà kíkú má ni a máa fi ṣàwádà. yóò bá ti bá kan sọ ojú lárí ohun ọ̀rẹ́ òdenu. My Lord, my guide, lead my step to the right place. Ayele, ayenzaye. Òpùrọ́ di yọ mo wá change aṣọ mi kó tó dé mo ti máa bàlẹ́ náà báyìí jẹ́ sáré lọ́wọ́ ẹ̀. mo bẹ́ mo bẹ́ mo bẹ́ àṣé kòkòrò tí ń jẹ̀gbá ìdí ìgbà lọ́wọ́ kí ni mo ṣe èmi ni mo ṣe tẹ́nìkan ò ṣe rí ẹ̀ máa gbà mí. màmá ṣé ẹ wá rí báyìí pé ẹni agbójú òkùnlé kò jẹ́ ní àgbà ọ̀tọ̀ lẹ́ ń tẹ́ fojú sí pọ̀pọ̀ mọ́ yín ọ̀tọ̀ wọn lẹ́ ń tàárí yìí ṣe rojú ayé báyìí. Ah, ah, ó ti wá dà ẹ̀yin ẹlẹ́yẹ mo dúpẹ́ o ẹ kú àtìlẹ́yìn mi ṣé wàá rí ọ̀rọ̀ tó kù yìí tó wà ńlẹ̀ yìí wọ́n ní pátápátá lajá lámi hmm. ẹ wo ẹ fi yòókù lẹ̀ fún mi yóò gba ẹkùn mi bùbá ah! èmi ìbẹ̀bẹ̀ mi tutù lẹ́yìn tí mo gbóná ná jan jan yẹn bí ajere. Hmm. ọpẹ́ ṣoṣo lónìí ó rí ṣoṣo ó sì ti pẹ́ kú lónìí ó rí kú o nítorí ìpẹ́ kíni tí gúnyángúnyán bá ń gúnyán tí ò bá fi tàwọn àyà ṣe ìyẹn rẹ̀ á mọ̀ lẹ́mọ tí ìrọ̀kà rọ̀kà ó bá wọ́n rọ̀kà tí ò bá fi tàwọn àyà ṣe ọkà rí àmọ́ rọ pẹ́tẹ́pẹ́tẹ́ bí babaláwo bá wọ́n dífá tí ò fẹ́ tàwọn ẹlẹ́yẹ ṣe ipa lò ní dì bẹ́ẹ̀ ni ọmọ lò ní gbà. ẹ̀yin ẹlẹ́yẹ mo kí yín ẹ ṣe o ẹ kú àtìlẹ́yìn sẹ́rẹ́ ìtókù ẹ fi ilẹ̀ fún mi. Rónkẹ́ Rónkẹ́ wọ́n la wá bẹ̀ ọ́ ọdún ògbó wọn tó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà kò dẹ̀ sí kọ́ta máa ṣe sí ju ká bẹ́ẹ̀ náà lọ kò sẹ́ni tó máa ṣẹlẹ̀ sí tí kò ní faraya àmọ́ wàá bínú díẹ̀ náà ni wàá dẹ̀ forget about everything ọ̀rẹ́ mi náà ti realize mistake that's why àtàṣe wàá bẹ̀ jọ má bínú. I don't get it ẹ̀bẹ̀ kílẹ̀ méjì ń bẹ̀ mí ń Ah, ah that same guy ló sọ fún mi pé kí n kúrò ní life òun pé tí mi bá kúrò òun máa ń pa mí and I decide to leave and now he's coming here to beg beg for what ṣé pé kí n padà wá sí life ẹni àbí kí ló fẹ́ I know I don't understand. no ìjọrùn kẹ má bínú torí kò sẹ́ni tó máa ṣe tí ò ní bínú ẹ wọn náà wo kó tó fojú mi rí ó gbó rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ yẹn ẹ torí pé ó pọ̀ lọ́wọ́ mi wọ́n tó dúró tì mí látàyè àtijọ́ ẹ látàyè ìgbà tí ò tẹ̀ tí ò sí nǹkan rárá ó wá torí pé mo mú ọlẹ́ ọlẹ́ ọ̀rẹ́ mi wá wá ló ń fẹ́ ọ̀rẹ́ mi kódà bó o dẹ̀ fi ṣírò ara ẹ̀ wò ẹ wọ́n máa ń pè é pé kí n ò fi náà jó ara ẹni kó tó fi jóyàn. Mama, Mama, má bínú sí nǹkan tí mo bá ṣe jọ má i'm sorry baby i'm sorry you know i still love you. please hold it i'm sorry to disappoint you Asho bomo yemo. Omo mọ ọmọ yẹn ah. rìn òwò ọjà. ọmọ yẹn ń wò ọjà ah, ah. tó bá ń wò ọjà a lè faṣọ understand what tí mi ń sọ what i'm trying to say is i'm pregnant yes pregnant read my lips. olóyún. Ah, Yamilo, you should go, baby. Thank you so much. I'm pregnant and the pregnancy is not for you. For Rolabode, excuse me. Ah. Dúró. Ó ní òun lóyún Fọlábọ̀dé. Fọlábọ̀dé o. Lóyún Fọlábọ̀dé. Ah. Bẹ́ẹ̀ bó ń ṣe rẹ̀ ni. Fọlábọ̀dé, oyún. Ah. Ìbíròǹkẹ́ wípé o lóyún fún mi ah, olúwa ọba mo máa dúpẹ́ lọ́wọ́ ẹ o wípé o fún mi Ìbíròǹkẹ́ mo fẹ́ kó gbà pé ní gangan ni ọjọ́ tí inú mi dùn jù níjọ́ tán ti bí mi wá sílé ayé. Really? ah inú mi dùn gidi gan-an olúwa ọba á jẹ́ ká mú ìgbádùn dọ̀jọ́ alẹ́ ó ìdí nìyí mo sọ pé ọtí ìkókó jẹ́ ìgbà àkọ́kọ́ fún celebrate láàrin wa pé ọlọ́run jogún oyún ayọ̀ fún wa. to long life. and prosperity fọkànbalẹ̀ mo wà fún ẹ lọ́jọ́kọ́jọ́ mi ò ní disappoint ẹ. sórí nǹkan tó ṣẹlẹ̀ yìí mo fẹ́ kó mọ̀ pé ìgbà àkọ́kọ́ ni tí mo bá fi ń rí ọmọ mi tó ń jáde látara ẹ tí mo gbóhùn ìyá tí mo gbóhùn ọmọ tí mo fojú kan ọmọ mi báyìí máa ṣe bẹ̀bẹ̀ fún ẹ <laughs> ah, so mọ̀ tá a máa ṣe ń sìn mo ṣetán láti gbé e jáde. Ah, ah, bíbí where we going again a kò máa lọ sí Italy. so. after Italy a kúrò ń bí a máa lọ sí barbish. oh baby no no no no no i'm not going to the beach i'm not going èmi ò lọ beach o mi lọ kí ni tí mo ẹ̀ṣẹ̀ taking ni màá tún máa lọ sí beach ni i don't want to stress myself. o ní mí nì nà ọ́ síbí wàá kàn máa wẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan màá máa bomi sí ẹ lẹ́sẹ̀ màá bomi sí ẹ lára máa enjoy ara wa mo kàn fẹ́ múnú ẹ̀ dùn ni. baby i'm happy. are you sure. yeah very very happy. ẹ̀bẹ̀ ni mo ń bẹ̀ lọ́wọ́ ọlọ́run pé kọ́lọ́run ọba kó máa gbà ẹ́ lọ́wọ́ mi má jẹ́ kí n tàn ẹ́ àsìkò tó wà yìí ó ti múlẹ̀ ayé mi dání báyìí bí ó sì wá ní jábọ́ fọlọ́wọ́ ẹ̀ ìyẹn kù sí ẹ lọ́wọ́. kí ló tún kí la tún dúró. ká ló múra ká máa jáde lọ́nà ni. good. Ah. Ah! Eh! Ah! Ah! Baby, wait! jẹ́ kí ìyá yìí jẹ mí gbé bọ́bọ́ tí mò ń sọ fún yín yìí nǹkan tó dá mi lójú tí mo dẹ̀ mọ̀ ni òun ló pa ọkọ mi ẹ jọ torí ọlọ́run. madam ẹṣú ọkọ ló pọkọ yín. ṣé màá tún máa parọ́ fún yín ni ẹ mọ̀ normally police station ló yẹ kí n lọ ṣùgbọ́n mo mọ importance ẹ̀yin sójà nílùú tá a wà yìí mo dẹ̀ mọ ipa ribiribi tẹ́ ẹ̀ ń kó mo dẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe máa ń dùn pẹ̀lú àwọn ètò wá fi lè rúfin nítorí ẹ̀ mo ṣe ń bẹ̀ yín má jẹ́ kí ìyá ìjẹ̀mí gbé òun ló pa ọkọ obìnrin ṣàánú mi ètò ọlọ́run. because irú wa gbọ́dọ̀ ìhìrà tí ó lọ mọ nílùú yìí o torí ẹni fi fún wa respect àti gbọ́ so a máa tọ́jú ẹ. Mm. ok madam torí nǹkan tó jẹ́ kí wọ́n béèrè bẹ́ẹ̀ yẹn ni pé ẹ sure ẹ wà sure hundred percent sure ipe ẹni tẹ́ ń sọ ìhun ló pa ọkọ yín. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ òun gangan ni mò ń fẹ́ tẹ́lẹ̀ ìgbà tí yàyí dẹ kó máa nà mí káàkiri kó máa embarrass mi kiri àdúgbò kó máa nà mí títì ni mo ṣe fi sílẹ̀ tí mo fi lọ fẹ́yìn tí mo fẹ́ yìí ó dẹ̀ pa ó dẹ̀ lérí pò máa pa ó dẹ̀ tún pa. no problem ah, nǹkan tí ó ṣẹlẹ̀ ń sìn ni pé àwa kan máa need information ni eh, ilé tó ń gbé àti orúkọ ẹ̀ but hmm, tá a bá lọ find out tá a wá rí i pé òun ló padà pa ó tó bá lọ jẹyàn yín ẹ wọ ọ̀nà ẹ̀ torí a máa ná gan ni o kò lè tó bá jẹ́ pé ó complete wá látọ̀run kò lè complete lọ sọ́run o ó máa ní dent kó tó di kó dọ̀run torí a máa make sure pé nǹkan tí àwa ayé ti jù láyé yìí ni kí just ordinary blood civilian kó kàn kó kàn kó kàn ṣe anyhow kó kàn fìyà jẹyàn anyhow kí ló ń gbénú ẹ̀ ó dẹ̀ sọ lẹ́nu ara ẹ̀ pé ó máa pààyàn ó dẹ̀ pa láìsẹ̀ ẹran ok nǹkan tí a máa ti fún wa ni pé a nídìí orúkọ ẹ̀ a dẹ̀ nídìí àdírẹ́sì ẹ ẹ fi yókù lẹ̀ fa wa. ẹ bá mi ṣe yín bí iṣẹ́ nítorí ọlọ́run ṣẹ́rí ń àdírẹ́sì yẹn màá wáyàn kan màá ní bá mi ṣọ́ bó ṣe ń wọlé bó ṣe ń jáde ibi tó ń rìn sí màá ní kó bá mi make investigation. ẹ̀yin tiẹ̀ má bọ̀dá ara yín kàn fáwa ní address orúkọ ẹ̀ and ibi tó ń gbé ibi tó ń gbé òun náà ni address àdúgbò so wẹ́wẹ́ ní ẹ fẹ́ máa ní kán máa bá yín sọ yẹn àwa fúnra wa máa sọ fúnra wa àfi tá a bá fẹ́ mu ló ọ̀rọ̀ bíríìdì bá ọ̀sẹ̀ bíríìdì ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ put that inside the food inside the boot. Awa! Here, face your front. Stand right, stand right. Put her inside the boot. Very stupid boy, hire killer. You are just implicated yourself. Implicated and impersonally yeah. and everything you are doing. Did you know or you don't know? No. Shut up! wá ṣé o bá ṣeré ń bí ni ìwọ ló pa ọ̀gbẹ́ni àbí ìwọ kọ́ ló pa. ẹ ìwọ ò fẹ́ jẹ́wọ́ ò fẹ́ jẹ́wọ́ àbí ok tàbá tún tẹni sẹ wàá jẹ́wọ́ ṣùgbọ́n ò fẹ́ jẹ́wọ́. kébé sálọ sálọ sálọ kọjọ kọjọ sálọ kọjọ kọjọ kọjọ kọjọ. ẹ alfa tó ti jẹ́wọ́. kánsà so ti jẹ́wọ́. kò jẹ́ kò jẹ́wọ́. kò jẹ́wọ́ ẹyin gan ẹ tọ́tọ́ ẹnà ẹnà ẹnà break your head shut up ha ìwọ apààyàn ni ẹ o ẹyin gan ẹ tọ́tọ́ bọ̀bọ̀ yìí o ẹ tọ́tọ́ ilé ẹ máa wo kún ẹ bó ti rí ṣé bóyá kó ti pẹlẹbẹ ni if touch shot i will i will shoot you not gun i will break your head nonsense boy why are you keep person kí ló dé tó pààyàn. èmi kọ́. ẹ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ mm. ó dà pé ẹ tọ́jọ̀ bọ̀bọ̀ ẹ torí tẹ́ bá fi lè tọ́jọ̀ ó máa jẹ́wọ́ náà ń lò pa. Ronke Ronke èmi kọ́ mo pa Ronke. ìwọ kọ́ ló pa báwo o oh, ìwọ ti gbàgbọ́n tó ń tẹ́sí mi pé wàá pa wàá pa ṣé o ṣáà ti pa nsìn ṣé bó ti pa nísìn ẹ bá mi tọ́jú òun ló pa ọ̀ ẹ kó jẹ́wọ́. Eh, sorry by the time mo mọ̀ pé wọn ò fìyà jẹ sorry by the time tí wọ́n bá máa sọ ọwọ́ ẹ̀ sẹ́yìn báyìí màá wá ní kí wọ́n fi okùn kí wọ́n fi so ẹsẹ̀ orí ẹ̀ á wá dorí kodò on on on on black your head in down and your uh, the two leg is up nígbà tí uh, the speech of ìtọ́ tó bá rọ sí ẹ lórí you will confess stupid boy. Sorry. ah. Um, àwa ṣáṣà. thank you. ẹ bàkan tẹ bá ṣe nísìn. ẹ ẹ sọ ìblọọkù yẹn kalẹ̀ kúrò lórí ẹ ẹ lọ wá ìgbálẹ̀ kẹ ẹ bọ́ sókòtò ẹ báyìí tá a tẹ́bá ti mú ìgbálẹ̀ kékeré yẹn ẹ kì í bọ orí okó ẹ kẹsẹ́ ìkan mọ́ ó máa ó máa ẹ já lọ màdá. ẹ bá mi kọ́ tó kọ́ mọ́. ẹ ǹlẹ́ o ìyàwó olówó ṣé ìwọ lọ sọ fún gẹtìmánù pé kì í má wọlé. báwo mo ṣe máa ní kó má jẹ́ kẹ́ wọlé mi ní kó má jẹ́ kẹ́ wọlé. àbọ̀ mọ̀ pé ilé ọkọ ọmọ mi ní ni gbogbo ọ̀nà ló gbà mí gbogbo àyè ni àmọ́ wọ ni wọ́n ní rí igi wọ́rọ́kọ́ tí danẹ́rù wọ́n làárò wọ̀rọ̀kọ̀ tí dọ̀bẹ̀ nù ẹ mọ́mọ́ mi wà àtọ́lábọ̀dé ẹ ránṣẹ́ àjọ àrèmọ́ àbọ̀ ah. àbí ẹ wá má láìṣẹ̀. ẹ̀ ń fìyà jẹ ọlọ́fi sí kóló àwọn sọ́jà wàá gbọ́ òun kìlọ̀ ọmọ wá fún ọ kó o tètè fà á jáde kíákíá torí alẹ́ ìṣẹ́ ni bẹ́ẹ̀ ni kì í ṣòun lọ́pọ̀ lábọ̀dé kọ̀ mọ́ nípa akú rẹ̀ èmi kéne kékeré tí mo dúró wájú rẹ̀ yìí ni. mọ́mọ́ ọ̀dọ́ ẹ̀wọ̀ ọmọ kí ló dé tó ranjú kí ló dé tójú rẹ̀ ń bọ́ tó ń fi ha. ẹ̀yin lè pọ́ lábọ̀dé mi. ha. ikú ọkọ rẹ kọ lára ju tọmọ mi lọ ebi ẹjọ pawọ́pọ̀ ni torí kò lè ráyè ńlé ọlábọdé ìsìnì láti gbò ti dé náà eégún hẹ́gan ni ìmùtọ̀ wá nlé ọlábọdé ọlábọ̀dé ṣọ́yọ̀ sí ọ lára tó pòkó ẹ̀kẹ́ tó gbé mi tó tú dànù àfi mú bíi pupa. kí ha wo sọ mímú ẹ ti rí nù gbó tó o bá tètè túlẹ̀ tó o bá tètè túlẹ̀ mo ti ń ṣe fún ẹ mo wá fún ẹ ní kìlọ̀ ni mo wá fún ẹ kìlọ̀ ẹ ṣe o. ọsọrun rẹ gẹgẹ ọjà gbogbo ẹ náà torí bọ́ fọlọ́wọ́ kò kò kò kò fi yin kò fi yíwọ́. ẹ ní ìyá. ẹ mo kú. Eh. yẹ kí n máa ṣe báyìí kí n máa ṣe kí n máa ṣe kí n máa ṣe kí n máa ṣe débi pé kí ni mo sọ fún ẹ pẹ̀lú omi kí ni mo ní kó ṣe. mọ́mí mo ti bá dé máa pọ́n jàre hàn. Ah. ọkàn bọ̀ bá dé jàre kí máa sọ̀rọ̀ láìmọye ìgbà kó má mú ọ̀rọ̀ mi ṣe àlàálí kwa ìwọ ló lómi ọ̀hún tó ìfọṣọ mo wá sọ wá rù kí ẹnu. mọ́mí ẹ wo mo wá ní látẹ̀kọ́ ẹ̀ sọ pé kí n pọ́n mi tí mo fẹ́ sáré dọ́dọ̀ rẹ̀ mi tí bá ti dé màá pọ́n. èmi ló ń jájú mọ́ adébíyìnpé ń jájú òge. mami mami mami ah ibi ilẹ̀ wà àǹtí mi ibi ilẹ̀ wà sójà wọ́n ń bọ̀ báyìí báyìí báyìí ẹ̀yin gọ́gọ́gọ́gọ́ dẹ̀ ni wọ́n wá bọ̀ mami o. èmi kankan. bẹ́ẹ̀ni ẹ ní sùúrù ẹ ní ẹwọ ìdàgbà bíi bíi bíi bíi bíi mo ti wọ pé bẹ́ẹ̀ la máa wà. lọ gbé woman yẹn wá jáde síbí báyìí go and bring her out move Okay, move okay, now move. okay sir move. Benjamin Balu pẹ̀lú absorbed. she is criminal escaper ó ti sá lọ. ó sá lọ. bẹ́ẹ̀ni sá. ó sá lọ. ó sá lọ. ìwọ wá dúró òun wọ bí. a gbọ́dọ̀ gbẹdẹ báràkì lẹ́nìí. go search for her. Toye, eh? search for her. Okay, sir. Go, go, search for her. Then what are you waiting for? Sir. Ó dúró kí ló ń wò mí. Follow them. Follow. Oh my God. Ó dẹ̀ dúró ń wò bákan bákan. Kí ló ń ṣe wò ó àbá kúkú fẹ́ kẹ́ dúró kí ohun tí wọ́n bá ṣe. màmí ká dúró màmí ṣe téèyàn bá fẹ́ lò seventy years láyé tí sójà bá ti nàyàn thirty five years kọ́kọ́ kú o ibi tó lè dé gan màmí ó pè mí kí mọ́tò gbà mí ju kí sójà lù mí lọ apá yẹn kò ní kúrò láéláé. èmi tẹsẹ̀ mi sí ẹ wọn ò bá tún yọ ààbọ̀ ẹsẹ̀ tó kù nù wọn bá bá. àbí ká gbé wọn ni. ẹ ẹ ṣàjẹyìn rọra máa rìn wò ṣé mọ̀ pé báwọn ni wọ́n gbà ẹ já wọ gbàtí a báyìí. Àbí kí ni wọ́n ṣe báyìí sí? mọ nǹkan tó kàn báyìí débi ń pé àṣàkẹ́ ẹ máa lọ ọ̀dọ̀ àbúrò mi báyìí ẹ̀yin méjèèjì kó ku èmi nìkan gbogbo wọn bá fi mí hun gbogbo wọn bá dá lára fi hun mi ẹ jẹ́ kó kèmí nìkan. Ah, màmá kò possible àlè fi yín lẹ̀ náà. Ah, ọmọdé lẹ̀ sì wá o àgbàlagbà ni mí tí wọ́n bá tọ́ bá wù wọ́n kí wọ́n fọwọ́ àgbà wọ̀ mí bí ó bá sì wù wọ́n gbogbo wọn bá dá lára ẹ jẹ́ wọn fi mú. màámi nítorí ọwọ́ sójà tí ì rí lẹ́sìn sọ pé wọ́n máa fọwọ́ àgbàlagbà wọ o sójà fọwọ́ àgbàlagbà wọ o. ẹ dúró èmi tí mo sọ yí pé ká ẹ máa lọ ọ̀dọ̀ àbúrò mi tèmi yé mi. ọ̀yá ọ̀yá ọ̀yá àlọ́ yá ọ̀yá ìjọba ẹ̀ jù. mami Hey, Stop there! Ah! Shake Baba, when you worry, you worry. Yes. When you hurry, you die. Yes. Nobody get out of this life alive. So never hurry. Yes. You are taking permission exterminate to our local barrack. Now. Ẹ̀yin gbogbo ohun tó dà á lẹ̀ bí yangàn yìí kò yé èmi. Ọkàn ń dà á lẹ̀ bíi tẹnu ẹ̀rọ. Ibi o ti ń sọ̀rọ̀ gbogbo ara mi gan ti kún. Burúkú Paga ṣẹ́gẹ̀ ni wọ̀. Eh, ọmọ ìyá mi ni ọ́, ọkọ la kí ń jẹ́ débù sága. màmá gbogbo ẹjọ́ tẹ wo yan bí mi nu ẹ wá ní ìṣọ́lágùn akẹ́lọ́ máa sọ ẹ yá sọ. yes. ọmọ yorùbá ni o ẹ ẹ dákun bẹ́ẹ̀ bá tiẹ̀ mú mi lọ àgọ́ yín kí ni nǹkan tí mo ṣe gan wọ́n gbọ́dọ̀ mọ̀. ẹ wo mọ̀mọ́ tẹ bá fẹ́ mọ tẹ ẹ ṣe àbígbà tẹ bá dọ̀dọ̀ ga ẹ dọ̀dọ̀ ga wọ́ yẹ àwùsọ mọ́. mama you are giving me unpertensive and hunger yes. when you are giving me unpertensive and hunger i'm hunger you and i'm going to there with you, I will shoot your leg. Oh yeah, move! Move! Move! Move! Move! Move! Move! Move! My anger, my hunger, my ugliness, my hunger, my ugliness can kill anybody in this country. Move for the back. Yes! ṣé ìyá tó rí gbóngbó báyìí tó yes yes ẹgbẹ́ sínú mọ́tò ẹgbẹ́ ẹgbẹ́ mi ni ẹgbẹ́ sínú mọ́tò wọn àjọ ó yá ó yá ó yá mo bẹ tó bọ yóò yóò yóò gbó àjọ yes ṣẹyìn ilé ń yọ wá lẹ́nu ẹ má wọrí tẹ́ bá dọ́gba wa yes. Ojo gira, ah, kí ló ṣẹlẹ̀ nísìn kí ló ń ṣe mọ́tò yìí ó kàn sàdédé múná lọ ó múná lọ yes immediately ẹ ṣé náà kó jẹ́ kó ṣiṣẹ́. ọ̀pọ̀ rọ́bì ọ̀ onírọ̀tún lé mọ́tò ní ford òun ló ń ṣe látàárọ̀ tó rí ṣe ṣébi tá a fẹ́ sùn sí rè ni. màmá ẹ wá màá kọ́ mi n ò lórebi kankan ṣe rí ọkọ yín tẹ́ ń wò yìí kò lè ṣiṣẹ́. kí ló dé tí ò lè ṣiṣẹ́. bẹ́ẹ̀ni níbi tí ó máa gbé ló dé yìí torí wọ̀gá wọn ebi ẹ fẹ́ mú mi dágọ̀ yín ni dé báràkì yín àbí àwọn ò débẹ̀ wá sáré lọ àgọ́ yín nísìn lọ mi wà tẹ́ èrò mi lọ. No! No, no, no, no. This is the impossibility of impossible. Yes. No, ìwọ jákè ntí ẹ̀ máa wò mí, ṣojúbọ. Mo gbọ́dọ̀ make sure pay mo gbé ìyá ìdè barracks. Yes. Tí be bá gbé mọ́tò mi ìdè bíbá Ma make sure pé inú búùtù ni màá tì yín mọ́. Yes. Ṣáṣá. Ṣètìgbọ́, You know. let me go jẹ́ kí n lọ gbé mọ́tò mi wá. ẹ̀yin ẹ dúró ẹ máa ṣe mọ́tò yìí èmi á lọ gbé mọ́tò mi wá. just wait wait wait Ma make sure pay mo gbé yín dé barracks eré tètè báyìí ni tètè kó agége. mama. ràwé ìdájọ́ ọ̀lẹ̀ kò sókè. mama this is unbelievable you said our master errand. àbí kí ni wọ́n ń po ọkọ rẹ̀ sọ́mọ ẹni tí ń sọ̀rọ̀ ọmọ èmi ìyá àfẹ́yí ni àwọn sọ́jà tó yẹn wá pé kí wọ́n wá mú mi máa bọ̀ ní ìsìnkọ́ wá wò bí wọ́n ṣe ń gbádùn tí wọ́n ń ya yìnyín bí ìrànú ṣúgà ní ẹni tó bá tún wá ju sọ́jà lọ́mọ fẹ́ kọ ọ̀ràn wá kí wọ́n fúnra rẹ̀ wọ́n wá fojú ara rẹ̀ rí ohun tí ń ṣẹlẹ̀ hàn kántọ̀ ọmọ àlè èmi ọgbàdùn. <laughs> Mama. Kí ló dé? Ẹ̀bá yín yóò ta kókó. Ọ̀tà kókó. Ta lọ́tẹ̀? Ọmọ mi tọ́tẹ̀ náà rèé. Ẹ má bínú. Ṣẹ́rẹ́ yìí ti ń ṣe lọ́la. Fúnra mi ni wọ́n wà ní àrùn. Bàbá Yẹlò. Sir ṣé ẹ mọ̀ pé àgbàlagbà ni ṣá ẹ mọ̀ pé àgbàlagbà ni tí ó bá ń ṣe pé ọlọ́run kàn gbé irú wa lé orí yín torí pé ẹ wá ń ṣiṣẹ́ ẹ ẹ ẹ ń ṣiṣẹ́ ìjọba so ìyẹn sọ pé kẹ má tún lo sẹ́ẹ̀sì àgbàlagbà yín kẹ́ fi mọ̀ nǹkan tẹ̀ ń ṣe ni ládùúgbò gbogbo nǹkan tí àwọn wọn kọ́ wa ní tírénì ẹgbẹ́ o gbogbo nǹkan tí gbogbo yín lọ ṣe òun ni wọ́n ti sọ àwọn wo ni wọ́n lọ́mọ tínú yín ẹ̀yin tẹ́ jẹ́ àwọ̀ àtẹwà mọ́ tí yó ẹ wá bẹ̀rẹ̀ sí ṣe dáadáa káàkiri gbogbo information ẹ ló bá mi nu létí mo wà o. and then any soldier or any force man nínú nǹkan tí wọ́n kọ́ wa ni pé tá a bá máa jẹun àbí tá a bá fẹ́ ṣe anything a gbọ́dọ̀ sí fìlà no open the cap no remove the cap ẹ wá bẹ̀rẹ̀ sí ṣe yamayama wọ́n wá sọ gbogbo ẹ̀ fún mi kí ló ṣẹlẹ̀ ṣé àgbàlagbà kọ́ níyìn ni ṣé ẹ̀yin ò sí lára wọn ni èmi ò sínú wọn o ah èmi tí mò ń kí wákàtí márùn ẹ mọ̀ pé mò ń kírun náà báwo ṣe máa máa mutí àṣẹ sójà ìyẹn ni ká mọ̀ lẹ́sìn àwọn Kabiru àti Ahmed àwọn náà mutí yó. Ahmed àti Kabiru. wọ́n yó kẹ́rì. Ahmed àti Kabiru àwọn ni wọ́n lọ dán yànmọ̀yànmọ̀ yẹn wò ta oh my god by the time tí mo bá bẹ̀rẹ̀ pẹ̀lú wọn máa pẹ́ ní gadroom ah ẹ níbo ni Ahmed àti Kabiru náà wà. wọ́n wà ní lẹ́sọ̀ọ́. wọ́n wà ní ah madam ṣé wàá pa tí kò sí problem. ẹ jọ̀wọ́ fẹ́ rẹ̀ yín wà very important. ẹ ẹ bàbá ó ẹ ẹ ẹ màá màá gẹ bàtí ẹ máa lọ. ẹ sọ ah irú rọ́bìṣì wo ni ẹ ẹ jẹ́ ká wọlé. ẹ ẹ ìwọ ìwọ ìwọ ìwọ ah kò ní ìkàwọlé yìí kà sọ pàtàkì láwọn àti ìwọ ìwọ ìwọ. madam ẹdẹ ní kò sẹ́ni problem. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àwọn tẹ ẹran kan lọ bá mi arrest ìyá yẹn níbo náà wà. ah àwọn tí mo ní kí wọ́n lọ arrest màmá tí ẹ mú complain wọn wá wọ́n ti lọ even though bóyá kẹ́ tó kúrò mi báyìí sí wọ́n gbúdọ̀ gbé wọn dé báyìí mo mọ̀ pé wọ́n á ti náyé wọn bàjẹ́ kan tó gbé wọn débi. ṣe fẹ́ gbọ́ ìyá tẹ́ni kọ́ ló bá mi arrest ìyá yẹn fúnra ra ẹ̀ ló pè mí lórí fóònù ló ní àwọn táwa arán wá kán wá arrest òun o wọ́n wà pẹ̀lú ohun tí wọ́n ń ṣe fàájì tí wọ́n ń jayé ń bẹ̀ yẹn báyìí. ẹ wo madam ẹ fọkàn ara yín balẹ̀ ẹ fọkàn ara yín balẹ̀ ẹ ti gbéṣẹ́ fáwa wọn bí wọn re báwo ni wọ́n ṣe máa lọ arrest yàn tí wọ́n wá débẹ̀ tí wọ́n máa lọ ṣe fàájì ṣé bí apalọ ṣé màmá yẹn ni bí apalọ ni. ó kì í ẹni sùúrù àwọn tẹ ìránṣẹ́ ìgbà ó lẹ ti rán wọn. but ẹ jẹ́ ká gbé e sí làkà ìlú tọ̀ wọ́n ti ló ti ń lọ bíi five hours ó yẹ kán ti dé can you imagine láti bo lọ sí bo látàárọ̀ five hours. ẹ ṣe bí ẹ̀yin mọ ọ̀dọ̀ màmá yẹn náà. bí ẹ mú mú bẹ. ẹ mọ bẹ dáadáa. ẹ um, bàbá mò ń bọ̀ mo fẹ́ sáré déta mò ń bọ̀ ẹ ẹ ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká lọ òótọ́ ni nǹkan tẹ sọ èmi náà ò ronú lọ bẹ̀yẹn tẹ́lẹ̀. ọ̀dà bá wọn. mami ẹ má dáhùn eléyìí ló ń jàre ẹran jẹ ọ̀fẹ́ tún ẹ tún complain. ẹ jẹ́ sọ we are very good. ó mọ máa jẹun torí kàtà ẹ wo mi dà gbà pé bómi wá jẹ náà mo ti ń bọ̀. fún alómi fún alómi. ẹ̀bá tó kù nù lé má hangi ọwọ́ rẹ̀ má hangi ọwọ́ rẹ̀. you are very stupid. seniority ẹ máa bọ̀ sẹ́ẹ̀ bíbá yín ni ẹ máa bọ̀. omi ń kọ́ ọ̀dẹ́ ó tiẹ̀ ti dá ó ń bá ṣànífà ẹ̀. tiẹ̀ ti rí bí mo ṣe sọ gẹ́lẹ́ ló ti rí. àwa. ọ̀gá sójà ṣe ti rí bọ́ọ̀lù nǹkan. ọ́fíìsà. irú eléyìí rí láyé yìí. àwa. sẹ́mo pẹ́ stupid kí ẹ̀yin wá ààrẹ sì yẹn ẹ̀ẹ́dẹ̀ jókòó síbi ẹ̀bẹ̀rẹ̀ sí jẹun ta ló ń ṣe pátínú hey leave that ọbẹ̀. ọ̀gá ọlọ́pàá àbí ọ̀gá sójà. yes. Ah, ah ó lè jù bẹ́ẹ̀ lọ ṣé bóyá ẹni tẹ́ wá rẹ̀ sí rè ẹ kò yẹ kẹ́ polybag àbí Ghana must go kẹ́ ti sọmọ́ síbẹ̀ kẹ́ mọ́ ẹ tiẹ̀ tó ra Ghana must go àbí kílẹ̀ ń pè wọ́n ní ọkọ̀ọ̀kan jókòó. kíni kíni ayi ẹ jókòó wọ́n ní bó sẹ́ran ó mú sọ ẹnu. ẹ ẹ ayé small doctor ẹ ọ small teacher ẹ ẹ lé bí kí n jókòó ẹ kí n eat ẹran ọkọ yẹn ò lè. ẹ jókòó dáadé má ṣubú ọ̀gá. ẹ má jókòó dáadé má ṣubú. kí ló ṣe. ṣé èmi mo kàn fẹ́ wo bí mo fẹ́ wo orú ọbẹ̀ tó ṣe. ẹ madam come and eat. come and eat. ọ̀nà ọ̀dà bómi kọ̀dé. madam come and eat. ẹ bá pariwo ẹ bá jẹ sá. ẹ hmm. máa bú fúnra mi kẹ́kẹ́kẹ́ wẹ̀. mama ẹran gbẹlẹ ẹran yìí ni. n wá fi ṣe. ẹran màálù. tẹ bá lọ jẹba yẹn tán gbogbo ilẹ̀ máa sun gadun. àjọ máa sun gadun fún oúnjẹ. àbàjẹ́ àwùjọ yìí ọ̀. àwọ̀ mama àwọ̀. ẹyin lẹ sọ bẹ́ẹ̀. lágbára Ọlọ́run. ẹ ẹ fi hàn sí epo sí. <laughs> ẹ lè bá wa yàrá ká máa gbé mi wọlá yìí. ó ṣẹ̀ṣẹ̀ ń búyà tíṣà ọ̀sẹ̀ kan lẹ́ẹ̀ ń bí gbá ko ah, ẹ máa sùn ẹ máa jẹ ẹ sì máa jẹun. ẹ jọ ẹ jẹ ká máa rìn kírísì ẹ ọtí kan ẹ péré. two minutes. olùsí ẹ tọ́tọ̀ ìwọ orí ẹ ò pé. àwa mo dáhùn fìlà tó ń dé ìjà mọ̀ pọ̀ ní òun lórí wèrè ti wà wèrè sétorí ọ̀tá mọ́ <coughs> sọ́ọ̀mù bí ọrùn ẹ ṣe rí wọ́n lè fi ọ̀tá ṣe sójà o ó dàbí ìgbà tí wọ́n bá fi hanga sí ara sọ ta ló ṣe à ó lọ sí mọ́ wo la wèrè ó dàbí bọ́gláàrì window. you wan grab mami if i give you single your eyin go go tire gangan. don't beg me if you wan chop me go about your show me. ẹ jẹjẹ kí n bá bá wà torí kò lè ràn mí ẹnì kan bá tún gbé tí bá là wọ́n ṣe káwọn yìí kò máa sán ìbàjẹ́ ni. ojú gbéra ẹ sílíà kí ló wà lẹ tó lè ṣe fàlejò mi. iyán wà nílẹ̀ ẹ̀bà wà nílẹ̀ àmàlà wà nílẹ̀ kódà bẹ́ẹ̀ fẹ́ gàrí gan ó wà nílẹ̀. ẹ wo mo ti wà òkè ibi ò pa mí ẹ ṣe gan. kí ló ṣẹlẹ̀ òun bínú ni. mo ti wà òkè sẹ́ẹ̀. òun ní láti wà òkè gbogbo nǹkan kí nǹkan tó bá bá wa kọ́kọ́ jẹun náà tó bá jẹun tán gbogbo ohun tó bá bá wá mo rẹ́dí láti gbọ́ jẹ́ kó sóúnjẹ fún ẹ. mo ti jẹun kí n tó kúrò nílé. ok ẹ wọ́n máa lọ́ntì. ẹjọ́ rẹ̀ yìí ni fẹ́ wá fi sùn. ó ti sú mi ṣe bá máa sọ pé tí ọkùnrin ò bá lówó lọ́wọ́ ó máa ń lájò ni bí tọrẹ yín kọ́ ọ tí n bá ti béèrè owó lọ́wọ́ ẹ̀ báyìí ìgbàjúgbà mi ló máa fi ń pàdé mi mi ò rí irú ọlọ́run yìí ó ti wá sú mi ó ti iná ní lójoojúmọ́ ìyẹn Chibade náà. bẹ́ẹ̀ni. pé kò béèrè owó ní nǹkan tó fẹ́ nílò sí ara ẹ̀ ó dẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní lò ẹ̀. tí o ṣe kékeré. Ah, ah. bọ́dún mo ti bá àbọ̀ ìṣòro tẹ́lẹ̀ náà mo ti jẹ́ kó mọ̀ yìí pé orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ tí èèyàn bá lówó lọ́wọ́ èèyàn máa ń lájú ni náà máa lu obìnrin kí ni nǹkan tí mo fẹ́ ṣe sórí ọ̀rọ̀ òbó ìbáyìí. anyway ọmọ kan ìwọ ni máa bẹ̀ kó má bínú. ah kí ni mo fẹ́ ṣe best thing tó yẹ kó ṣe náà òun ló ti ṣe yìí tó bá ti rí nǹkan kan míì tó bí ẹ nínú àbí nǹkan tó lè mọ̀ ẹ́ pé ó lè jẹ́ kó máa ṣe wàwù gẹ́gẹ́ bí ìwà tó kì í wù tẹ́lẹ̀ mi ò fẹ́ kó gbàbẹ̀ mo fẹ́ kó rí bí ẹni pé ọkọ ẹ o <laughs> ẹ àwọn tó súnmọ́ àwọn ọ̀jọ̀gbọ́n ènìyàn mi tó bá ti rí nǹkan tó ń bí ẹ nínú kan jáde kó wá bá mi kó wá sọ fún mi má dẹ́ rí i mo bá sọ̀rọ̀ òun náà dẹ́ change ó ti yé mi ò mọ nǹkan tó máa tó bá jẹ́ pé kò sówó lọ́wọ́ èèyàn èèyàn á dẹ̀ fi pẹ̀lẹ́kùtù báyàwó ẹ̀ sọ̀rọ̀ kan tí màá sọ fún ẹ ni pé má bínú má wọ tèmi ṣùgbọ́n bíèlù wa ni owó tó ló nídìí. kò mà sí iye tẹ fẹ́ mi tí mi nígbà ní amount mi ti wà òkè. Mm-hmm. Ah! ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ o. Ọlọ́run sọ náà mo sọ wọn ti ní pé tí obìnrin bá yan àlè yìí ẹ ló máa gbọ́ kó máa gbọkọ lẹ́nu dùn ibo ló ti rí owó tó fi rẹ lọ́pọ̀ tó ìtúwájú oúnjẹ ẹran ah ló ti lówó. èmi àlè ọlọ́run ò ní jẹ́ àjọ tí mo ti dé láyé mi ìyàlè rí láyé mi ọ̀dọ̀ rẹ̀ tí mo mẹ́jọ ẹ̀ lọ tí mo tọ́jú ẹ̀ sùn ìbò ló fún mi lówó tó ní kí n máa fi tọ́jú ara mi kí n máa fi jẹ́ gidi síra mi lára n lóde nínú ọ̀rá ń ṣe. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ń bẹ̀. ọlábọ̀dé of course ọ̀rẹ́ ọlábọ̀dé. ọlábọ̀dé ọlábọ̀dé tó lè wá fún ẹ lówó pé kí ogun ọ̀gá mi jẹun ní ilé kó o fi lé oúnjẹ tó kó máa jẹun lé tó yẹ kó wá fi ru ẹwà ẹran tó wá bọ́ kó o mú oúnjẹ kó máa kó oúnjẹ oúnjẹ sẹ́nu bí ẹni kó fún oúnjẹ tiẹ̀ ṣé bó jọ̀ọ́ nítorí Ọlọ́run nígbà tó rẹ̀ máa fún mi lówó kò ní kí n fi dáná fún mi àti ẹ̀wò èmi ẹnu tèmi nìkan òun náà fún mi ń lẹ ni mò ń ṣe wọn ò ní fi dáná fún ẹ òṣù sígbọ́ wọn fún mi lówó tiẹ̀. ẹ so lẹ́yìn tó tún wá jẹun tán o tún wá fìpò yẹ kó tún máa mu ọtí o mu akọ́wọ́ o mu bẹ́rọ̀. irọ́ o torí bẹ́rọ̀ yìí mo ti mú dáadáa mo ti mú tẹ́rùn lé àgbàdo rẹ̀ wọ́n á ní kí n jẹ ráìsì yẹn tí mo wá ṣe tán àwa lọ sùn wọ́n lọ forún tẹ́ ẹ kó lọ sùn ah, o lè rọrùn bọ́dí bọ́dí. baby so believe pé ọ̀rọ̀ yẹn máa ń yà mí lẹ́nu ní gbogbo ìgbà ni wípé mi àti ẹ lè wà ní irú position tájọ wà bí a fẹ́ra wa sílé ah, ọpẹ́ ní fọlọ́run o. can just imagine èmi ń fẹ́ ọ̀rẹ́ ẹ̀ ìwọ náà ń fẹ́ ọ̀rẹ́ mi bó wá wo bí ọlọ́run ṣe wá ṣe anyway mi believe pé destiny can never be averted bọ́lọ̀ ti ṣe kọ ìrìn àjò èmi àti ẹ bẹ́ẹ̀ la ṣe jọ rìn yìí. ọlọ́run ọba àwa márèdì níṣẹ́ o ah, ah, o kò máa ń imagine pé ṣé pé mi àti ẹ a lè wà nínú position tàjọ wa yìí kó máa wo gbogbo ìgbà tí ọ̀rẹ́ wa là ìyẹn ìyàwó mi gbogbo ìgbà ni máa ń fún pé mo fẹ́ help ọ̀rẹ́ jẹ́ kí n help ẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ fún un à nínú o kò sí nǹkan tó jọ o kí ló wà láàrin yín gan kí n sọ̀rọ̀ wàhálà mi gan ti pọ̀jù pẹ̀lú ẹ̀ ṣèbọ̀rẹ̀ òun ni tó fẹ́ gbọ́kọ mú un lọ́wọ́ ni. kò ń sìn ó ti bá tiẹ̀ lọ́n sìn ọ̀dọ́ àfikún yọ o bó ṣe wọ ló ń sọ ọlá o àsìkò tóun dá òun ló lọ yẹn náà ń sìn ǹjẹ́ kò fi wá ah, but come to think of it why is it that some people are just too desperate The same girl I brought out to this house èmi ni mo link ẹ̀yin méjì papọ̀ tẹ́ fi bẹ̀rẹ̀ sí ní fẹ́ra yín so why do wá fi wá ń bà mí jẹ́ fún why who does that. Ah, ah, ìwọ ló ń sọ̀rọ̀ báyìí bákan rí bẹ́ẹ̀ náà ṣó mọ̀ pé nǹkan tí èèyàn bá gbé dání kò sẹ́ni tó lè gbà tó máa jẹ́ kán jí nǹkan oúnjẹ wọn lọ́wọ́ òun náà kò fẹ́ fẹ́ ru ẹ̀ sílẹ̀ ni tó bá jẹ́wọ́ náà nǹkan sọ lè gbárù ẹ̀ ni. fine kò fẹ́ kí èèyàn kan bọ̀ ń but why do wá fi wá ń bà èmi why kí lèmi ṣe kí ni mo ṣe. baby gbogbo ẹ ti lọ bygone is a bygone gbogbo yẹn ti lọ jẹ́ ká fèsì nǹkan tó wà nílẹ̀. ẹ kú jòkó ẹ ọ̀gá oúnjẹ yín ti rẹ́dí ó wà ní dáínì mo wá ní kí n wá béèrè lọ́wọ́ yín bóyá kí n bá yín sáàfù rẹ̀. ẹ kù díẹ̀ tábà ṣe tán a máa jẹ́ kẹ́ mọ̀. ó kù díẹ̀ ẹ sùn. Ah, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo ń sọ lọ jẹ́ ká gbé yẹn ti sẹ́gbẹ̀ kan ó ti bá tiẹ̀ lọ hmm. àwa ará ayé lélẹ́yìí a ò lè máa sọ̀rọ̀ ará ọ̀run mọ́ that is the good thing about it. of course kò sí láyéláyé kò tẹ̀ sí nǹkan tó lè yà. kí ni àtúwà ń sọ. Rónkẹ́ Rónkẹ́ ìwọ la wá bẹ̀ ọ́ ọdún ògbó wọn tó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà kò dẹ̀ sí kan tá a máa ṣe sí ju ká bẹ́ẹ̀ náà lọ kò sẹ́ni tó máa ṣẹlẹ̀ sí tí kò ní faraya àmọ́ wàá bínú díẹ̀ náà ni wàá dẹ̀ forget about everything ọ̀rẹ́ mi náà realize mistake that's why àtàṣe wá bẹ̀ jọ má bínú. I don't get it. ẹ̀bẹ̀ kílẹ̀ méjì ń bẹ̀ mí sìn ah, ah the same guy ló sọ fún mi pé kí n kúrò ní life òun pé tí mi bá kúrò òun máa pa abídànù and I decide to leave and now he's coming here to beg beg for what ṣé pé kí n padà wá sí life ẹni àbí kí ló fẹ́ I know I don't understand. no Jọ̀rúnkẹ́ má bínú torí kò sẹ́ni tó máa ṣe tí ò ní bínú wọn náà wo nǹkan tó fojú mi rí ó gbúrẹ́ ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ yẹn torí pé ó pọ̀ lọ́wọ́ mi wọ́n tó dúró tì mí látàyà àtijọ́ látàyè ìgbà tí ó tẹ̀ tí ó sì kàn án rárá ó wá torí pé mo mú ọlẹ́ ọlẹ́ ọ̀rẹ́ mi wá wá ló ń fẹ́ ọ̀rẹ́ mi kódà ó dẹ̀ fi ṣírò ara ẹ̀ wò wọ́n máa ń pòye pé kéèyàn fi náà jó ara ẹni kó tó fi jóyàn má bínú sí nǹkan tí mo bá ṣe jọ má bínú i'm sorry baby i'm sorry you know i still love you. please hold it i'm sorry to disappoint you aṣọ ò bọ́ mọ́ yẹn mọ́ ọmọ yẹn ti rìn òwò ọjà. Ah, ah. ọmọ yẹn rìn òwò ọjà tó bá rìn òwò ọjà á lè faṣọ bo padà á máa gé ìtaṣọ fún. ó dà pé o understand nǹkan tí mi sọ what i'm trying to say is i'm pregnant yes pregnant read my lips. olóyún. yeah. ah Yeah. mi lóyún o <laughs> ṣe gan baby thank you so much. i'm pregnant and the pregnancy is not for you for body. excuse me. ah dúró ó ní òun ló ń fọlábọ̀dì fọlábọ̀dì o ó ló ń fọlábọ̀dì. Ah. bẹ́ẹ̀ bó ń ṣeré ni. ọmọ mi nínú ìwádìí tí mo ṣe ìyá mi ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ ń jẹ́ ó yé mi wípé ọkùnrin àkọ́fẹ́ rẹ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ gbèsè ayé rẹ tó o kọ́fẹ́ bó o dalẹ̀ rẹ̀ ni àfi kò sì rèé bẹ́ẹ̀ o bó o bá ti rèé bẹ́ẹ̀ bó o bá ti dáríjì ọ́ gbogbo òkè ìṣòro rẹ pápátá lòdì pẹ̀tẹ́lẹ̀. Ah. Hmm. màmá mi màrò pájíbádé máa dáríjì mi. yóò dáríjì ọ ìkúnlẹ̀ abiyamọ síwájú rẹ yóò sì kẹ́yìn rẹ bó bá ti débẹ̀ yóò dáríjì ọ. Ah. Eh, ó dáná màmá ṣé àbí mo lè fún lówó. gbogbo ohun tó o bá mọ̀ pé o lè fi bẹ̀ tí o fi yọnu sí ọ ó ní kó o rẹ ṣe o bó ti rí nu rèé bẹ̀ tó bá ti dáríjì ọ ó parí ẹ ṣe màmá inú mi á máa dùn tó bá lè gbẹ bẹ́ẹ̀ mi màmá ẹ bá mi ṣàdúrà kó gbẹ bẹ́ẹ̀ mi o. sórí bí òrì bá fojú kóòrùn ìmọ̀ ọyọ ni o bó bá ti rí ọba yóò yọ́nú sí ọ ni ìkúnlẹ̀ abiyamọ yóò yọ́nú sí ẹ omi ò ṣáájú rẹ yóò kẹ́yìn rẹ yóò bọ̀dán wọ́ ọmọ lọ. ó dáa ó dáa yẹn. bàbá bàbá ẹ má bínú pé o tún padà wá lórí ọ̀rọ̀ tí mo bá wá sọ́dọ̀ yín tẹ́lẹ̀ tí wọ́n sọ pé kí n lọ ṣe sàárà. kí n má parọ́ fún yín nǹkan tẹ́ ṣe fún mi nígbà tí mo wà tẹ́lẹ̀ ó dùn mí o torí ọ̀tọ̀ nìkan tí mo béèrè ọ̀tọ̀ nìkan tẹ́ ń sọ fún mi mo sọ fún yín pé mò ń wá owó mo fẹ́ lo owó nítorí pé ìyà ń jẹ ọ̀tá mi ẹ wá ní pé kí n lọ máa ṣe sára fún àwọn òkú tó ti kú àfà ṣé àwọn òbí mi tí wọ́n ti lọ yìí tí wọ́n ti ẹ̀wọ̀ ẹ̀yìn tó wọ́n mọ̀ pé àwọn òbí mọ síbì kan tó yẹ kó máa jà fún ẹ wá ní kí n lọ máa ṣe sára sára bá wò ebi tí mo pẹ́ máa ní pé bíyà kan gbéṣẹ́ jáde fún mi àti mímu àti wíwẹ̀ àti máa fẹ́ para pé máa ní kó gbé ohun tù jáde àti máa tún mú yẹn náà ẹ máa pe àwọn àfáà bíi fọ́ọ̀tì ẹ máa kó wọn sílẹ̀ ẹ máa ní kó máa gbàdúrà fún mi pé kó lè dáa fún mi ẹ wà ní kí n lọ máa ṣe sàárà ẹ ẹ ṣe tí mo lè bínú sí ni o kò tẹ̀sán lọ́jọ́ yẹn ó dùn mí ìgbà tí mo délé tí mo rò ó mo wá ní kí tó wá bá yín bóyá máa mọ nǹkan tẹ́ máa ṣe ẹ máa múnú mi dùn òun ní kẹ́ bá mi rò báyìí báyìí ìtẹ̀sí lọ́jọ́ yẹn ó dùn mí o. ẹ kò kò lé ẹ tẹ́ ẹ bá kò kò ní ẹjọ́ tí. Tí ẹ wá bá wa tá a ti ṣàlàyé gbogbo nǹkan ọ̀hún fún yín ìjọ náà gangan gangan lẹ́ẹ̀ bá ti sọ fún wa pé ẹ ẹ fẹ́ yun o ẹ bá wa kọ́ wa bó ṣe yẹ ká a ṣe ẹ bá ṣàlàyé bọ́n ti ń ṣiṣẹ́ àáfàá gangan gangan fún wa àwọn ò bá wa fi sọ fún yín pé bẹ́ẹ̀ ti ṣàlàyé ẹ̀hún kẹ́ ẹ lọ ṣe bẹ́ẹ̀ ẹ dákun nígbà tẹ́ mọ̀ ń pa iṣẹ́ ìjókòó àwọn ènìyàn ọlọ́run kílẹ̀ tẹ́ wá bá wa ẹ rò pàwọn tẹ́ wá báyìí àmọ́ ń tà ń ṣe àbí أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة ṣé ẹ mọ̀ pé kò sí ní tẹ́ ẹ bá déwájú àwọn àgbàlagbà tí wọ́n wà á tọwọ́ bọnu kúránì tí kúránì ò ní yanjú ẹ̀ ni. ẹ wá dé ẹ wá ní ẹ ní tẹ́ ẹ ṣe ń jọ́ ni ó yín àbí ẹ bá ṣàlàyé ẹ̀ fún wa ni ṣé là ń sọ ni ẹ wá bá wa àfà ẹ wá ní rárá pé kinní kan kinní kan pé kò rí báwọn bó ti yẹ kó rí n tá a sọ fún yín jọ́nà náà ta ni ẹ lọ ṣe sàárà ń lẹ́ lọ ṣe ẹ dákun àwọn àgbàlagbà tó ti papòdà tá ti dẹni àná tá dẹni àkọlẹ̀bù a ní ẹ lọ ṣe sàárà fún wọn sẹ́yìn ò mọ̀ pé bẹ́ẹ̀ bá ṣe sàárà fún wọn tẹ́tẹ́ bá fi lépa bá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run wa jẹ́ wọn láti Muhammad náà yóò wá jẹ́ kí gbogbo tẹ̀ ń fẹ́ bọ́ sí rọrùn èyí wá ní rárá ẹ padà lọ ṣe ń ta ní ẹ ṣe ni o ẹ lanu ọ yà yín lẹ́nu ẹ tí nígbàgbọ́ náà tẹ́ ń wò bí àdán torí pé mo rí i pé ìyá ń bẹ lára yín gidi ọwọ́ yín lẹ́wù ẹwù ń jẹ yàyà ní ń jẹ yín ni mo fi ń ba yín sọ tí mò ń sọ yìí bí bẹ́ẹ̀ bá ní mo gbọ́ ẹ lọ ṣe tó wá látọkàn yín ẹ wà á rí ní sí yín ẹ wò wà má yẹn tí àwa ìní wá ilá wá yíyọ àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú sọ̀rọ̀ pẹ̀lú kúránù bá sọ àbí àwa wá ní ẹ lọ nǹkan ẹ wá ń yiri ẹ wò ẹ ń yẹwò pé ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ mọ farabalẹ̀ àlùfáà làwa bí ẹ bá tọ́ àwọn àfọ àwọn àwọn àfọ wa ṣe nǹkan fún wọn ni ṣé wá rí àwọn àfọ àwọn ẹsẹ̀ nǹkan ẹyọ kan báyìí alẹ́ fún ni wọ́n ẹgbẹ̀rún irú yín báyìí ẹ lọ wá irú yín one thousand ẹgbẹ̀rún kan yóò wá ṣèdèdí àfọ àkàn bá àfọ àbá kéré bí ọmọ náà gún bá bá bá yín sọ̀rọ̀ àfikẹ́ gbọ́ bẹ́ẹ̀ bá wá yín nítumọ̀ tẹ́ẹ̀fẹ́ ẹ fẹ́ ó yọrí síbi ó bọ́ sípò gẹ́gẹ́ pé kíní ìwà padà fún mi àfi Tẹ ẹ tẹ̀ tá a sọ fún yín ẹ lọ ṣe sàárà ni o. lọ ṣe sàárà. bẹ́ẹ̀ ni ẹ ṣe sàárà fáwọn àgbàlagbà ẹ wá tẹ́ bá ti wá ń ṣe sàárà yẹn wá ní ọlọ́run wọlé àwọn tí mò ń ṣe sàárà fún yìí bá bá nàbẹ̀wá sallallahu alayhi wa àdápadà oore ọ̀hún ọlọ́run fi ṣe gbogbo tí mò ń fẹ́ fún mi wàláhí tàláhí fọmọbìláhí lẹ́dẹ̀ẹ́láhìláhìlá ọ̀rọ̀ yóò sì níyànjú ẹ wò ó bí ọba rí bẹ́ẹ̀ ti ń fẹ́ ẹ pa nǹkan míì fún mi yàtọ̀ sẹ́rẹ̀ wọ́n sì jẹ́. ẹ ẹ ṣẹ̀dá wá fún mi ní bábí ọ̀hún tú àbí kí n tẹ ẹ mọ àbí kí n kọ́ máa lọ bẹ́ẹ̀. ṣé torí pé mo dìde wá dá yín lóhùn ẹ fẹ́ mọ kàásì nǹkan mi ń wọlé lọ padà bá. Ah, alàgbà ṣé pé nǹkan tẹ̀ ń sọ fún mi ni wípé kí n lọ sí ọ̀dọ̀ ọkọ àárọ̀ mi kí n lọ bẹ̀ kí n lọ tọrọ àforíjì. ẹ ọ ìyá wa gẹ́gẹ́ bí ẹ̀mí ṣe darí mi òun nìyẹn wípé kí ẹ lọ sí ọ̀dọ̀ ọkọ àárọ̀ yín kẹ́ lọ bẹ̀ kó dẹ̀ dáríjì kẹ́ náà lè rí ìdáríjì gbà bẹ́ẹ̀ mi ṣe rán mi nìyẹn ṣe wá rí ọ̀dọ̀ kan tí ẹ wà lọ́wọ́lọ́wọ́ báyìí ó ṣe oògùn owó ni bẹ́ẹ̀ ṣé wàá rí oògùn owó tó ṣe yìí gbogbo àwọn tí wọ́n bá ti ní oyún fún oyún yẹn ló fi ń ṣe ìràpadà ẹ̀mí ààrẹ ṣe rí oyún tẹ̀yìn wá ní tó bá jẹ́ kó kù ní oyún ni kò bá fi ṣe ìràpadà ẹ̀mí ara tiẹ̀ náà àmọ́ kò wá ìṣẹ́jú ẹ̀ ìyàwó àárọ̀ ẹ̀ tó kọ́kọ́ fẹ́ ọ̀rẹ́ mi jẹ́ mi lọ ọ̀rẹ́ mi ti pè mí wà níbo ló dà. Ah, èmi àtọ̀rẹ́ lọ sí birthday party ni. birthday party What time mọ̀ wọ́ ẹ̀ ní alẹ́ yìí wọ́n ti bí mẹ́ta láìda kó jáde nínú ilé mi wọ́n bí ẹja ọ̀gbẹ́ni wa má jẹ́ kẹ́sù sí ẹ o má jẹ́ kí èṣù sí ẹ lálẹ́ yìí tó o bá ti fẹ́ kẹ́sù sí ẹ wọnú lé kó rọ́bọ́ aṣọ òfò tó wọ̀ gẹ́gẹ́ bí aṣọ aṣẹ́wò yẹn lọ́nu lẹ́sìn kó dẹ̀ rọ́bọ́ kó lọ sùn mi ní sọ́jọ́ ẹ lọ. sáà ẹ má bínú sá ẹ mọ invite ẹ sí birthday party cousin mi ó máa tètè dé láàárọ̀ làtà. ta ló sọ̀rọ̀ ẹ̀yin ni ẹ sọ̀rọ̀ ẹ jọ gbà tí mo bá yà mi sọ̀rọ̀ ń sì mo bá wí ọ̀rọ̀ fóògùn náà bì mo fi ọ náà bá bẹ̀yìn tó bá di ọjọ́ mi nǹkan tó máa pèyàn sílẹ̀ yẹn máa ń dá sí o lálẹ́ ìjẹ́ bẹ́ẹ̀ ẹ wo bí ẹ wo bí ó wà lẹ́ o ó pọ̀ bí yẹpẹ̀ ẹ jọ mo fi ọ náà bá bẹ̀yìn now mi ò fẹ́ gbọ́ sórí kankan mọ́ nǹkan tí mò ń bá ẹ̀ sọ ni pé wọnú ilé lọ ń sìn kó lọ change aṣọ ẹ̀ kó dẹ̀ lọ sùn. láti lọ ṣe kí ni mo ní mò ń lọ pàtí oní kí n lọ sùn ẹ ẹ ò ṣe ò ṣe ṣù mí báyìí sórí kó gbé mi lọ sórí bẹ́ẹ̀dì lọ sùn oorun kọ̀. òun jáde tó bá ti wá bí ẹ dáa tó bá bí mẹ́ta láì dáa ó yá mú vanish ń bẹ̀rẹ̀ kó jáde tí mi ò bá ní gbá etí ẹ̀. wàá gbá mi létí ò ní ṣerú ẹ̀ mọ̀ dúró ná bí ìtìgbà kan ló pé ni tó máa nà mí ti máa ń wèwò lọ́wọ́ ì tó bá tíra ẹ̀ lásán máa pe direct line ọ̀gá ẹ̀ ni iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹ̀ nìyẹn níbo ló ti ríṣẹ́ sí kó tó sọ bẹ́ẹ̀ kókó ronú dáadáa kó tó gbá mi létí kó tó ṣe anything fún mi nínú ilé kókó ronú bí tó ti fẹ́ ṣiṣẹ́ ná tó ti gbọ́ wo ọ̀rẹ́ mi jámọ́ lọ jámọ́ lọ rúmi tuntun rí jámọ́ lọ ó máa tètè dé lọ́la ẹ má bínú ló járe ẹ má bínú. àjọkẹ́ àjọkẹ́ ó máa fi sóyè dúró ó máa ń dàmà nìyẹn. ọmọ yìí sọ nǹkan kan sí wọ́n pè direct line ọ̀gá mi. bọ̀bọ̀ ò fura o ṣé kò sí pé ọ̀kan ti lọ láàrin ọmọ yìí pẹ̀lú ọ̀gá mi báyìí bẹ́ẹ̀ ó sì ní confidence láti sọ̀rọ̀ jáde. thank you ni reason tó ṣe ń fi ìyà jẹ ìyàwó ẹ̀ kì í ṣe kíní kì í ṣe kejì ni ìyàwó ẹ̀ wá bá mi tó ń rìpọ́ọ̀tì ẹ̀ ò ní fi owó yẹlẹ̀ nílé ó kàn ń ṣe ọmọ yìí yamayama kí ló dé. ǹgbọ́n mò ń fi àjẹ́. o ò fi àjẹ́ mi o ò fi àjẹ́ mi ni mo wá rìpọ́ọ̀tì ẹ̀ fọ́ ọ̀gá ẹ̀ dáàdì á lọ á bọ̀ báyìí á tún máa expect pé kémi fi owó mi kí fi ṣe oúnjẹ màá tún ṣètò kí ṣe pé bí a tó bá gba sálárì lòun máa dáwọ́ yẹn padà fún mi á kí ló dé náà àwa wí tọ ọ wá sọ pé mò ń gbọ́ lẹ́wọ̀n mi ṣe ní gbọ́ ẹ lẹ́nu. sẹ́rí tá a bá dé ò dà bẹ́ẹ̀ ẹ sàn ilé àtọ̀nà yín ò ní bàjẹ́ o sẹ́rí pípẹ́ tẹ pè wá lálẹ́ yìí inú mi dùn gidi gan ni torí pé mi náà ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ sẹ́rí bí tó ti tọ́nà rẹ̀ nídìí báyìí ó bẹ́tà kémi náà sọ sínú mi jáde sẹ́rí gbogbo eléyìí tó ń ṣe yìí torí pé ó lójú yín ni o tó bá jẹ́ pé mi àti ẹnìkan láwọn anulé tẹ bá rí bó ṣe máa ṣe a máa ṣe bẹ́ẹ̀ ni pé mi ò jẹ́ ìkankan bẹ́ẹ̀ ni pé mi ò jọkọ rárá mi ò lè bá sọ̀rọ̀ kó gbọ́ ìfẹ́ náà ló máa ṣe. pápá bá rẹ̀ ni pé ẹ̀yin yorùbá lè pálọ̀ wípé ọbẹ̀ tí baálé ilé kì í jẹ ìyáálé ilé kì í ṣe òun máa ṣe tiẹ̀ o ó tún máa ṣe tó tún máa fi láṣì tó máa dùn lẹ́nu èèyàn bíi tí bá sọ fún pé nǹkan báyìí ni mo fẹ́ má ṣe agbẹmusí pàkọ́ ni pé arìndín ní tí mo ní kó má ṣe gangan òun ló máa tẹ̀wọ́ mọ́ ó máa jẹ́ kí n mọ̀ pé kò sí nǹkan tí mo fẹ́ ṣe ṣé mi jẹ́ bí ọkọ ni pé kí n lọ àwọn ẹgbẹ́ mi níta kí n rí bí wọ́n ṣe ń sọ ọkọ lórí aya wọn kò sọ̀rọ̀ tí mo lè bá sọ tó máa gbọ́ ìfẹ́ inú ẹ̀ ló máa ṣe wàhálà ìwà pọ̀ títí títí débi pé ó ń gbé àwọn ọ̀rẹ́ kan wá lẹ́nijọ́ mẹ́ta yìí wọ́n wọlé wọ́n dẹsẹ̀ wá wọ́n dẹsẹ̀ lọ wọ́n á ṣe lé ní ẹ pati yàrá mọ́ aṣọ hundred thousand ló ń àwọn dẹ̀ gbọ́dọ̀ rà ìyàwó mi ò ní wo pọ́kẹ̀tì ẹ o ó máa ní dandan àti tó ń bára ni màá wù báyìí màá sì bẹ́ẹ̀ pé mi ò rí àtúndọ̀sẹ̀ tó tún tẹ̀lé wọ́n á tún máa sọ sixty thousand wá ìyàwó mi náà tún máa rà ó ó wá jẹ gbanu tán ó wá bẹ̀rẹ̀ sí ní kanra ìkanra ìwà pọ̀ débi pé tí n bá jókòó báyà ni mo mọ̀ jókòó tí mo sọ̀rọ̀ ni mi ò mọ̀ sọ mi ì lè lébi pa mi kò ní fún mi lóúnjẹ màsà sọ̀rọ̀ nulẹ̀ mo wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé wá kí ló ṣẹlẹ̀ gan-an máa mú mi rán ni. ṣé o ń gbọ́dọ̀ burúkú tó ń sọ jáde lẹ́nu birds of the same feather flocks together ṣé o mọ̀ pé ó yẹ kí ìyàwó rẹ kó bẹ́ ẹgbẹ́ mu ni kò mọ̀ bẹ́ẹ̀ ẹ́ wá fún wa bàbá mi kí ni ìdí tí mo ṣe ń san owó tó dáa fún ẹ ṣebí kó bá lè tọ́jú ìyàwó ẹ ni tó bá tọ́jú ìyàwó ẹ ìyàwó aṣemúyangàn láàrin ẹgbẹ́ ò wá ń fìyà jẹ òfin owó oúnjẹ lẹ̀ owó iléèwé ọmọ ó di wàhálà kí ló dé now listen and listen carefully tí ìyàwó ẹ bá tún wá mú ẹjọ́ ẹ wá bá mi níbí báyìí ṣó ti gbọ́ mi a jẹ́ pé iṣẹ́ tó ń ṣe níbí báyìí ó ti tán nìyẹn the job is done. ẹ má jọ lórí ọ̀rọ̀ ẹ̀ nìkan fi bá mi bá mi rí mi ò lè parọ́ fún yín. ṣebí mo sanwó tó dáa fún ẹ bọ̀dé. Ah, ah. sáà ga o. ẹ ṣe nǹkan sá ilé àtọ̀nà yóò lè dárò ẹ ṣe bẹ́ẹ̀ ṣe bá mi tó ilé ọ̀rẹ́ mi ẹ ṣe bàbá ẹ pẹ́ fún wa. ṣe ṣe ṣe ṣe ọ̀rẹ́ mi. Dẹ́dẹ́dẹ́ mẹ́ta. Mi ò fẹ́ gbọ́ mi léèrè, kí ló ń fẹ́ láti sọ fún mi? Tí ò bá tẹ̀ wá jẹ́ wọ́n, tó bá mọ ẹ̀kọ́ tó ń pè yẹn, ìwọ ló yẹ kó sáré kó sáré gan orí opportunity. chief àṣẹ out ó ní kó wá jẹ ayé kó ń tọ́jú ayé ẹ kó móṣù kó là yí ẹ kó má mọ̀ yà mọ́ ó wá ní ẹ báwo ló ṣe máa máa ṣe bá ẹ ó bìlífò yẹ kó máa jẹ kékèké ni ó lóun ò jẹ kékèké ó sọ pé ó ṣe nǹkan tó da ó mi ó mèrè ṣo àti gbogbo nǹkan tó ń fẹ́ lára obìnrin lóní ó wá ń bá mi sọ sórí pé ẹ ẹrẹ ọkàn ó ṣe kó máa rò ó kíní kan kí ló ń rò sọ fún mi kí ló ń rò. Ah, ọ̀rẹ́ mi máa gbọ́kàn tó ń sọ lẹ́nu báwo ni mi ṣe ní ìrò o mọ bí mo ṣe lẹ́nu ìṣe jẹ́ sí mi ni ọ̀gá ọkọ mi mà ní. ọ̀gá ọkọ ẹ̀ ìgbà tó wá jọ̀gbọ̀ pẹ́ nǹkan kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ tó hàn ṣe rí ọkọ ẹ̀ ò náwó lọ́wọ́ ni ẹ tó bá máa fẹ́ ààrẹ wo obìnrin ó gbọ́dọ̀ ṣiṣẹ́ kárakára kó ní owó lọ́wọ́ ó gbọ́dọ̀ plan life ẹ̀ kó ní owó lọ́wọ́ kó mọ̀ pé ó ń ṣètọ́jú obìnrin ó yẹ kó máa lo àwọn nice range range àwọn range tó wà ń ta kó lọ fẹ́ ń ta kó gidi òun mú kàp káàkiri ojú títì ó wá sọ fún mi bọ́ọ̀rẹ́ tó fẹ́ ṣe ògbẹ́ ó sọ pé òun ṣẹ̀ṣẹ̀ ń ronú kí ló ń rò kí ni kan tó ń rò. wò kóra ẹ lọ jàre mo kọ́kọ́ tó sọ lẹ́nu ah, irú advice burúkú wo ló fún mi yẹn náà ah, tí ẹ dúná ṣé tọ́mọ ẹni ò bá dáa ṣé bí ti kó wá kú ni ah, eh, mi lè ṣerú ẹ fún mi lè ṣerú ẹ fọkọ mi ó sọ fún mi pé ó sì máa dáa fún. ẹ eh, ọ̀rẹ́ mi ò ní ṣorí burúkú yìí ò ní fojú sunkún ẹ oore kan báyìí ló máa ṣe fún mi jọ tó bá ti lè fẹ́ chief ó mọ̀ wa ń search from one party to another party every weekend john torí tọ́lọ́n connect mi pẹ̀lú chief mo bá tẹ̀lé fẹ́mi sílé kọ́kọ́ ìyàn mi lálẹ́ kọ́tẹ̀ tọ́jú ayé mi díẹ̀ ó ti tó fún mi. ṣé òkan tó wàá sọ fún mi sì ni wípé kí n lọ fẹ́ chief. lọ́fẹ̀ẹ́ tó bá ti ṣoríire mi ti ṣoríire. mo ní ìlọ́kan sọ mọ́ lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ ni. If I know from beginning, mi ò bá ti bá kan sọ, ojú la rí ohun ọ̀rẹ́ òdenu. My Lord, my guide, lead my step to the right place. Ayele, ayenzaye. Òpùrọ́ di ọ́, onírọ́ tún lé dọ̀dọ̀ yọ fi ṣe bẹ́ẹ̀ ọlọ́gbọ́n mm, ló mú jẹ. ojú ọ̀run o tẹ̀ ẹ́ fọ́ láì bàbá kanra ojú ọ̀run o tẹ̀ ẹ́ fọ́ láì bàbá kanra ojú làbí o ta ló mọ̀ kún inú ẹ̀dá jí inú jẹ́ ojú jọ ọ̀run lọ bá ti ń bọ̀ láyé láyé togun-togun láyé láyé tìbètìrè láyé láyé. má fọ wíwọ́ wí ooo ẹ. Eh. nípa ọ̀rọ̀ tá a jọ sọ ti sẹ́yìn ó náà mú wa bá yín fún un bàbá mo ṣetán báyìí o gbogbo bíkíbi tẹ bá ní ká gbà báyìí mo ṣetán láti tẹ̀lé yín lọ ìyá yín pọ̀ o. ọlábọ̀dé ṣọ́ọ̀ṣì dá ọ lójú pé ọtí ṣetán láti ṣẹ́sọ tó lọ wá sẹ́yìn. bẹ́ẹ̀ ni mo ṣe tán láti ṣẹ́sọ owó. kò lè bí sẹ́ ò bá pẹ́ ni ẹnì kan kì í pẹ́sẹ́ àmọ́ sọ̀rọ̀ gbà pé gbogbo ohun tí mo kà á lẹ̀ fún ọjọ́ kìíní àná tó wá bí mo ní bóyá ọmọ rẹ lọ́ọ́ lò ní o àbáyá rẹ ò tó ráwọn nǹkan tí fà rẹ rọ̀ mọ́nú èwo ló wá ṣetán láti fà á lẹ̀ nínú àwọn méjèèjì. bàbá tíyẹn bá dàgbàdàgbà tíyẹn bá lọ síbi tágbà rè kò dẹ̀ sí bó ṣe wù kó le tó téèyàn bá wà nù sọ̀rọ̀ ọmọ èèyàn ní fìyàn sílẹ̀ lọ ọmọ yẹn á le díẹ̀ o bàbá àmọ́ bóyá ìdàkejì ti ìyàwó yìí ó máa fẹ́ pè mí díẹ̀ nítorí pé béèyàn bá ní sòrò náà ìyàwó á fìyàn sílẹ̀ lọ ẹ jẹ́ ká lu tìyàwó yẹn. ọ̀sẹ̀ tó láti fàyà rẹ̀ lẹ̀ bí ká fi so ohun ètùtù tá a lò ọtí lówó ọtí lówó wàá gbọ́ tówó ọ̀hún bá wá dé wọn ò gbàgbé ìkìlọ̀ sọ ọmọ pé mo sọ fún ọ pé ó léèwọ̀ gbogbo rẹ̀ mo ṣàlàyé fún ọjọ́ sí o tó o bá ti wá lówó ìtàn ohun tó o máa fi bọ ìtùtù owó rẹ̀ ọ lò rí máa wá àwọn obìnrin tó o mọ̀ fẹ́ tó ti ń fún wọn lóyún so orí ọlẹ ẹnu wọn oyún òun láà máa fi sí ẹ̀rọ fẹ́tùtù owó rẹ̀ kò jù báwọn lọ. n tẹ́ ẹ sọ ni pé ẹni obìnrin kóbìnrin tí mo bá ti fẹ́ tó bá ti ń lóyún fún mi oyún inú wọn òun ni ẹ̀rọ ètùtù oṣúlẹ̀ tẹ́fẹ́ ṣe fún mi. bẹ́ẹ̀ni. bàbá ó tẹ́ mi lọ́rùn nígbà tó jẹ́ pé mo ti lọ́mọ kan tẹ́lẹ̀ ó tẹ́ mi lọ́rùn bàbá a ní kémi náà tiẹ̀ jáyé kémi náà wà nínú ẹni tó ń bẹ́gbẹ́ pé ẹni tó ń bá gbàdọ́gba bàbá ìyá ipò ó tẹ́ mi gbogbo nǹkan tẹ́ sọ yìí. bí ò bá pẹ́ ni ẹnì kò gbẹ̀sẹ̀ mò ń bọ̀ dúró dé àmọ́ ẹ padà lọ sí ọ̀dọ̀ kó àárọ̀ yìí kẹ́ lọ bẹ̀ẹ́ tó bá ti dáríjì ẹ̀yin náà máa rí dáríjì gbà. Ah, alàgbà ẹ ṣé mo dúpẹ́ ẹ kú iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ yín dẹ̀ ní kò ní dòkú lágbára ọlọ́run. àmì jésù. ṣé rí ọ̀rọ̀ tẹ́ ń bá mi sọ yìí kì í ṣe pé mi ò tí ì gbọ́ rí o ìyá ọ̀ṣun ó ti sọ same thing fún mi pé kí n lọ bá kí n tọrọ àforíjì mi mú kútíkútí ní ìbọn èèpo ńgbà ó lé kí n máa wò pé yíyèsí kọ́tẹ́ fún mi yíyèsí pé òótọ́ ni kì í ṣe ẹ̀párọ̀ ẹ̀párọ̀ alàgbà ẹ̀ ó dá alàgbà ṣé tí mo bá ti lọ sọ́dọ̀ ẹ̀ tí mo bá ti bẹ̀ ẹ́ tí mo tọrọ àforíjì ó máa dáríjì mi. ó ti dọ̀rọ̀ tẹ bá ti lọ bẹ̀ kóun náà kò dáríjì ṣe lọ. tó nǹkan tẹ́lẹ̀ kì í ṣe ni mo máa ṣe kí ṣe mo dúpẹ́ ṣe jù. ẹwù ẹwù ẹwù ọ̀fẹ́ ni àfífò àwọn àfíà. alàgbà ẹ dúró ó wù mí kí n fún yín ni alàgbà. Thank you. ẹjọ́ nítorí ọdún mo wù sí ìwò káàkiri títí ni mo lè wá bá tó lè bá mi bá Ajíbádé sọ̀rọ̀ mo fẹ́ kí bá mi bẹ̀ kó dáríjì mi ṣé wàá rí àforíjì yẹn kò ń ṣe ẹ̀pẹ̀lẹ́nu lásán o mo fẹ́ fún Jíbádé ní five million naira but mo fẹ́ kó wà láàrin èmi àti yín mi ì kí Jíbádé mọ̀ pé mi ni mo fún ní owó yẹn kó máa rò wípé ẹ̀yin lẹ fún lówó yẹn ni i don't want him to know at all pé ọwọ́ mi lówó yẹn ti wá at least with that pẹ̀lú owó yẹn ó mà lè dáríjì mi torí mo kí mo ti ṣe jíbádé gan mo ti ṣe mo dẹ̀ ti ṣe ẹlẹ́dàá jíbádé gan and that's why i'm here ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ bá mi bá sọ̀rọ̀ kó dáríjì mi. but madam ẹ̀yin náà ṣe kù nǹkan tẹ́ ṣe yẹn ò dáa ó wrong láàrin mi àti yín nìyẹn obìnrin sóbìnrin kò dáa rárá ni. mo mọ iṣẹ́ ìṣù. bíbélì náà ti sọ tó jọ̀rọ̀ ọlọ́run ó ti ní pé ọlọ́run ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kó ṣe kíni kó ronú pé wàdà inú mi dẹ̀ dùn pé náà ti ronú pé wàdà lénìí ẹ má wọrí má bá yín bá wọn sọ̀rọ̀ mo dẹ̀ gbàdúrà wípé wọ́n máa gbọ́ sí mi lẹ́nu. in fact i will be very very happy tó bá lè gbọ́ sí mi lẹ́nu and i'm sure mo máa gbọ́ sí because ó máa ń gbọ́rọ̀ sí mi lẹ́nu dáadáa mo mọ̀ so inú mi máa lọ bá lè ṣe fún mi i will be so grateful please. don't worry i will do that for you. thank you. ojoojúmọ́. Oh. Ìtànjíbádé. Ọ̀gá. A ní ká ṣe yín àlejò. Ẹ sọ pé ẹ̀wọ̀n òkè. Màámi, mo wà òkè àti pé ilé mi náà ni tí mo bá fẹ́ kọ́kọ́ máa béèrè. Mo tọ́ ni. Ẹ sọ. Bọ̀mí Sanjẹ́bádé. Ẹ wò ó, nítorí ọ̀rọ̀ ẹ̀yin àti ìyàwó yín. Tó bá yẹ pé àáfàá àbí pásítọ̀ wọ́n sọ fún yín pé kẹ́ dáríjì ṣé ẹ̀ ní dáríjì ni. ń dáríjì ó dàbí ẹni pé ẹ mọ ẹ̀ṣẹ̀ tí ìyàwó mi ṣe èèyàn tó fi mí sílẹ̀ nínú ìṣẹ́ tó lọ fi ọ̀rẹ́ mi ní góńgó imú mi ọ̀rẹ́ mi tún kú tán ó tún wá lọ gbé àwọn sójà pé kí wọ́n á nà mí nílùkulù pé èmi mo pa ọ̀rẹ́ mi lórí ọ̀rọ̀ tí mi ò mọ tí mi ò mọ ẹsẹ̀ ah ṣé ẹ̀mọ̀ kí tíjọba nu èèyàn àwọn láìfi kan kúrò ní láìfi èèyàn ni kò jọ pé injury time kan lèmi kan lò báyìí ẹ wo èèyàn gbọ́dọ̀ ṣerú yẹn kẹ́ni kí n forgive her I cannot forgive her. Mr. Ajibade Mr. Ajibade ọlọ́run ní pé tiyín níyà náà ọlọ́run ní pé tiyín níyà ẹ mọ ohun tó ṣẹlẹ̀ Mr. Ajibade mo máa fún yín ní five million naira. five million ah ẹ ṣe ẹ ṣe ah. <laughs> Ọlọ́run ṣe ooo. Ah, Mr. Bọ́lájí eh, mo mọ̀ wípé five million naira yìí ó máa tán ìṣẹ́ àti òṣèlú ayé yín lóhùn àbí bẹ́ẹ̀ kọ́ ah, but on one condition. Ah, condition. yes òun ni wípé tí ẹ bá lè forgive ìyàwó yín kí ẹ gbà padà òun nìkan ò ní fi fún yín wẹ̀. àwọn ìdẹjọ́ kan ọlọ́run kò jó dáa jù báyìí lọ àgbọ́kọ̀ làwọn ẹni ọlọ́run yóò mọ ọ̀rọ̀ mo rẹ́rìn lẹ́nu yín inú mi sì dùn. gbogbo ìgbà tẹ́ ti ń wá sọ́dọ̀ mi ń gbẹ́rìn lẹ́nu yín rí bí kẹ́ ẹ máa já mi lójú bí egbére bí kójú yín pọ́n bí ẹ̀jẹ̀ náà bí ìgbà tẹ́ ń fa táwọn èèyàn máa ń fà yìí ah, alihamudulilayi ọ̀dà ah, ṣe rí mo dúpẹ́ lọ́wọ́ tiyín náà nítorí pé ẹ padà ṣe ń ta ní ẹ ṣe ẹ gbọ́sẹ̀ ká wá sọ̀rọ̀ fún ni ká bá bẹ́ẹ̀ lọ dáa ẹ gbọ́ látẹ̀kú lánà ìdámọ́lẹ́m tùrìd àǹtù jí balùwádà fi ṣe yín nàám hasan nkólu nàám mímbàdìlá wákọ̀ bí àhùkólu lábàdà nàám nígbà táwọn akọ́sọ fún yín pé yóò pẹ́ àmọ́ yóò padà dá fún yín tó wá bọ́ sí tòsí ẹ̀ rí gbé ńlọ dáa ẹ̀ ń bẹ́yàn bá sọ fún yàn pé àmọ́ kọ́ ti ní ọ́ gbẹgbẹ̀rún mẹ́wàá kó wá dé kó wá ní wàhálà kò sí bẹ́ẹ̀ tala ìfúnlẹ̀ ah ìbànújẹ́ ni ẹ báwa ṣe wá sọ́tọ́ wá padà rí bẹ́ẹ̀ nítòsí alihamudulilayi yóò máa dá sí ni alibọ́kọ́ ọlá àwọn ẹni ọlọ́run ọlá àbáwá sheik ní azani wájú ọlọ́run zaruk ọlá àbáwá sheik ashimi ọbaníṣọlá wájú ọlọ́run ọlá sheik adama yóò máa rí bẹ́ẹ̀ ni ọlá àwọn ẹni ọlọ́run ọlá àwọn ẹni ọlọ́run. ẹ̀yin àgbà tá a dùpẹ́ ju ọlọ́ṣà kò ní lẹ́rù lọ hmm. ni mo ṣe ní kí n wá mú nǹkan ìkéré kan wá kí n fi wá dúpẹ́. alhamdulilah <laughs> bẹ́ẹ̀ ni àti pé sàrà tẹ́ni kì í ṣe yẹn látìgbà tí mo ti ṣe àánú lóríṣiríṣi ni mò ń rí gbà ó tún wá níyàn kan tó dìdí sọ pé òun fẹ́ ṣoore ńlá kan fún mi níbi pé èmi gún mi jẹ ní tòṣì mọ́ láéláé. ọlọ́run ó sì jí ó ṣe. ọlọ́run wọlá muhammed kò ní yọkàn rẹ̀ padà ẹ̀yin náà padà ṣe é fún ọláwọ ẹni ọlọ́run ah, ah, wàlá ọlọ́run ojú orí bẹ́ẹ̀ o yóò rí bẹ́ẹ̀ o torí ẹ̀ torí ẹ̀yin náà lè ṣe nǹkan fáwọn tí wọ́n jẹ́ miskino bilabi ti nígbà kan. àmọ́ ó sọ pé àfi tí n bá ṣe nǹkan kan kóun tó lè ṣe orí yẹn fún mi àmúwọ̀ tó ń tẹnu mọ́ yìí mo ti sọ pé láyé mi mi ò ní ṣe. ẹ dákun sí èsè bíi fífẹ́. Ah, fífẹ́ kọ́ wá fà. tọ̀. ó sọ pé ṣe rántí ìyàwó mi tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín gbà yẹn tí mo sọ pé òun ló fa gbogbo tó ṣẹlẹ̀ sí mi hmm. obìnrin yẹn ó ní pé obìnrin yẹn àfi tí n bá gbà padà mo lè sọ pé láyéláyé mi mi ò lè gbà padà tó yẹn torí ẹni tó mọ̀ọ́mọ̀ ṣèkà fún yàn tó tó yẹn ẹ ẹ àfà tó mọ̀ọ́mọ̀ ṣèkà fún yàn tó tó yẹn èèyàn gbọdọ̀ gbárù ẹ̀ padà sílé ayé èèyàn ó máa dàrú ni. sẹ́rí èyí tẹ̀yìn rò pé ẹ lè dáríjì ìyàwó yẹn ó tọ́ kẹ́ ẹ má dáríjì ó ṣe ń tí ò dáa. ẹ̀yin náà sọ pé kò dáa àwọn tí ẹ̀yin gan ẹ mọ̀ dárí jíṣẹ́ gbọ́ àmọ́ ẹ jẹ́ ń gba àyín wọlé fún yín ẹ dákun ẹ mo fi ọlọ́run àtànábẹ̀yìn mo fẹ́ kẹ́ ẹ la tilẹ̀ dáadáa kẹ́ ẹ gbọ́ mi èmi ò rò pé ìgbà kan wà láyé tá a ṣe lọ́hùn èmi ò sì rò pé ìgbà kan ń bẹ tójú mọ́mọ́ tẹ́lẹ̀ dá òṣòre fún wa lákọ̀ọ́kọ́ láti bi pé a ní lè dúpẹ́ náà àáfin ṣe lọ́hùn ọlọ́run ó fún wa àwa ni ah, ah, ètò ṣe ìkéré ẹ dákun sí alhamdulilayi tó yẹ ká ṣe nu ìyún ẹni ẹlẹ́ẹ̀kejì ẹ dákun ibi tẹ́ ẹ ti ń bọ̀ ẹ sọ fún mi ẹ mọ àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ ti ṣẹ̀ lọ́nà. àbọ̀ ń bọ̀ wá bó níṣẹ́ òpùrọ̀ fẹsẹ̀ gúngò pẹ̀rẹ̀ ìpọ́n yọ. àbọ̀ ń bọ̀ wá bó níṣẹ́ o òpùrọ̀ fẹsẹ̀ gúngò pẹ́rẹ́ ìpọ́nyọ. owó ìwòrò òun máa dálẹ̀ àpárẹ̀ oníka. owó àpèsẹ́nujọ́ràn òun máa dálẹ̀ àpárẹ̀ oníka. ẹ̀tàn. E ń bẹ nínú gbòòrò ìfẹ́ ìrọ́pọ̀ ìfẹ́ àfàdìyẹ òdenu. dábàá ọkọ mi ìwọ ọmọ lárè ṣàánú mi kó o ràn mí lọ́wọ́ kó o bá mi wá nǹkan. ìwọ mi ò ní mọ̀ọ́ṣì lọ́wọ́ báyìí hm? ṣùgbọ́n ìtọ́lọ́run sì kà mí náà jẹ́jẹ́ kájọ pin báyìí. ó ah, ṣe ọkọ mi ó ṣe ó ṣe o ìwọ náà dàgbà o ibi ní pọ́ ibi ní pọ́ o àmì o kò ní ráre kò ní dààmú o ṣé o o ṣé ọkọ mi wá ta o o ṣé o o ṣé o. ọkọ mi. ẹ káàsán ọkọ mi. káàbọ̀ ṣàánú mi fún mi lówó kí n fi jẹun ràn mí lọ́wọ́ náà ràn wọ́n náà lọ́wọ́. màmá ẹ̀yin tọrọ owó ni níbo ni ilé yín. ọwọ́ ah. ọmọ lèmi ibi ilẹ̀ bá ti sú bọ́wọ̀ lọ́wọ́ ń sùn ibi ń bá rìn de ilẹ̀ fi sú níbẹ̀ náà mò ń sùn. àwọn ọmọ yín kan. Ah. ọmọ mi mo pọ̀ ń bẹ́ẹ̀. màmá tí ẹ bá mind ṣé lè tẹ̀lé mi lọ sílé mi kí n ṣùwọ̀n bá òwe tí ọlọ́run wọn mi sí yín. kí n tẹ̀lé relé ah, mẹ́ẹ̀ máa ń di mẹ́ẹ̀ máa ń di. ẹ máa ń di. mẹ́ẹ̀ máa ń di máa lọ. ẹ pé màá wò yẹn wọlé ṣẹgbọn mò ń bẹjọ ìṣílẹ o. màmá bẹjọ ìṣílẹ o ẹ wá ń bẹ yẹn o. ó yẹ ẹ ṣe ẹ ṣe

check to wà lọ́wọ́ mi two hundred thousand naira ló wà ń bẹ̀ ọmọ iṣẹ́ mi ó máa mú yín dé bank ó máa bá yín gbà tó bá dẹ̀ ti gbọ́ máa kó lé yín lọ́wọ́ tó bá ti wá fún yín màmá yẹn lọ́ọ́ fi gbálé ni o ṣe ti gbọ́ tó bá dẹ̀ ti gbálé kẹ́ wá wábi tó wùn yín kẹ́ wá ṣọ́ọ̀ kẹ́ padà wá bá mi màá fún yín ní owó tẹ́ máa fi rajà síbẹ̀ mi ìfẹ́ kẹ́ máa tọrọ owó kọ̀ọ̀kan mọ́ ṣe ti gbọ́. ṣé ọkọ mi ó fẹ́ kí n tọrọ owó mọ́ ó fẹ́ kí n tọrọ jẹun mọ́ lágbára ẹni mọ́lẹ̀ ọjọ́ òní ò ní tọrọ jẹ láyé rẹ. àmín jésù. ò ní dààmú tọmọtọmọ bó o ṣe mọ̀ mí rí kó ṣàánú mi bẹ́ẹ̀ lọ́lọ́ máa ṣàánú rẹ̀ ó wú omi sùsùn ó róró rere kan mi ah ọlọ́run àfohùn rere rántí rẹ̀. àmín màmá. bẹ́ẹ̀rẹ̀ ni kóró o ṣe ọkọ mi o ṣe màlà wa lébo ṣe wí ah o ṣe o ṣe o. ọlámídé gbà kó mú màmá lọ bá wọn ká ṣe oyin ṣe ti gbọ́. ma yes ma ṣé id card nìyẹn náà ni mo máa lò nípa. ó béèrè àgọ́ òòlù ń bí mi náà ṣòwò ẹ pé ṣá ṣóṣe bá mi gba owó ni. ìgbà tí mo rí i pé ẹni kí màmá tẹ̀lé. ó ṣe àríkọ tó wà lórí pé ọlámídé gbókọ̀ yìí ni mo kọ síbẹ̀ mo máa lọ sí báǹkì ìjọ kúlọ́ máa gba owó. màmá ó yẹ ẹja lọ. o ọkọ mi o ṣé o o ṣé o. ẹ wá o ẹ wá bẹ̀yẹn o. Súlè! Ah! Níbo ni bàbá Súlè lọ? Kó ṣáà bá mi ní tìmọ́tò, ó ń lọ sọ́jà. Ah! ẹ wò mọ́mì ọ̀rọ̀ yín ti sú mi o ẹ wà very careful pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń pín owó kiri fáwọn èèyàn eléyìí máa dé ẹ máa fún lówó tọ̀hún máa dé ẹ máa fún lówó ẹ wo mi ò fẹ́ wà láò ẹ̀hẹ́n kó má di pé ẹ máa gbólé wálé o. lọ́ládé lọ́ládé owó tí mò ń ṣe torí tiẹ̀ náà ni. ẹ máa gbọ́ mọ́ mi torí tèmi èmo ní ká máa ṣí owó kiri ni. lọ́ládé ṣe fẹ́ gbọ́n nígbà kan káwé ẹ̀ wò yá. ìyá adájẹ́ ìyá adájẹ́ nígbà tẹ gbé ah, ọkọ ah, tèmi wò yìí yàtọ̀ síbẹ̀. ṣé bẹ́ẹ̀ sì gbé wá ní ẹ̀yìn ẹ̀ wò ń fọ́jà ń fàwò ni ẹ̀ wò ẹ̀ bá rẹ̀ ti balẹ̀. Eh, ọmọ mi. ààrẹ ti balẹ̀. ìyàtọ̀ ń bẹ̀ báyìí o. yà wá sálàfíà lẹ́wà. bàbá. ìyá wa sálàfíà lẹ́wà. ẹ wá sá. ẹ bó wa lára rẹ̀ ẹni ìyàtọ̀ ti ń dé bá eh. òun lẹ́sọ́ lọ́wọ́ tẹ́ dokùn mọ́wọ́ ẹ̀yẹn. bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ ṣe gbé wa ló ti wà nísìn ara rẹ̀ ti ń yà ńgbà gbèdé gángangan ti ń ṣe tiẹ̀ gan-an ó lakọ́nú ṣùgbọ́n ní ìsìn adúpẹ́ lọ́wọ́ ọfá. bàbá bí ṣe débi báyìí ó yẹ kó kí mi ni pé mọ́mí mi ẹ káàbọ̀ kí ló lẹ́nu ọmọ mi báwo láwẹ̀ kó bá mi sọ kọ́kọ́. ọjọ́ kan náà kọ́ ni gbogbo rẹ̀ ó lọ àmọ́ ọ̀rọ̀ sì kù tèmi àti ọ̀sán ọ̀ ṣàlàyé fún wọn ni. Ah, mo ṣàlàyé fún ìyá. ọ̀dà náà ọ̀rọ̀ ti kù tá a jọ sọ ẹ wá yín ọ̀nà àfúrọ̀ láfíà mú mi. ẹ̀jẹ̀ jẹ́rin máa bọ̀ ẹ̀yẹ <laughs> máa bọ̀ káàdì rẹ̀ fọkàn balẹ̀. adéyẹmọ fọt adéyẹmọ fọt wá mi pa ẹ́. bàbá bàbá nítorí tí ọlọ́run ẹ kò sọ ìtẹ́fẹ́ máa fún yín kí àwọn ọmọ tèmi kó ṣàtìyà ẹ kí ni ká ti gbó láwùjọ ibi tí mo lówó dé tí mo nípò dé kí wọ́n sọ pé ọmọ tèmi ń ṣe gọ́gàn ọ̀gàn kiri àdúgbò ẹ ìsọ̀rọ̀sọ láwọn èèyàn máa máa sọ ó lè ní àbí ó ti lọ mọ ẹ ni ẹjọ́ tó ìtọ́ lọ́wọ́ ẹjọ́. ọ̀rọ̀ lórí owó kọ́ ní bẹ́lẹ̀ yìí èmi gan fálára mi ò fẹ́ kábìkún ọmọ kan sọ lóògùn tèmi dèké adìẹ mi ń làágùn irun ara mi ni ò jẹ́ mọ́ àmọ́ bí ọ̀rọ̀ wá dé dó wà yìí ń fi sẹ́kúnṣẹ́ mi ìtúsẹ́ tún yí padà ń bẹ lórí àwọn pàtẹ́pàtẹ́ ń bẹ àwọn àgbàsọkàsọkọ ọjà lórí ọ̀rọ̀ tí ń bẹ lẹ̀ ara ọmọ rẹ yá. àṣẹ o àṣẹ bàbá. kára ọmọ rẹ yá gangan ló jẹ èmi náà lógún kí n lè gba ìwúrí gidi fọkànra rẹ bàbá ẹ kò sọ wà ní mọ́tò. lórí owó mo mà pọ̀ lówó <laughs> kò burú ná wàyí fún mi ní péré àwo ò yin ifá ifá ò yin ọ̀rúnmìlà ọ̀rúnmìlà ò yin olódùmarè lórí ọ̀rọ̀ ọmọ rẹ ara ọmọ rẹ ò ní ṣe gángangan pọ́nmọ rẹ ò ní ṣe gángangan mọ́ ọ̀kárì ọwọ́ a máa lọ. kí máa lọ ọjọ́ òní kí tún padà wá báyìí bàbá. ọ padà wá bá dọjọ́ mẹ́ta ọ̀kárì o ojú òní ti ọ́ o ṣe jẹ́jẹ́ o. ṣe gbọ́ gbẹlẹgbẹlẹ ní rewé kókò lágbára ara ó tù ara ó tù ẹ má rò nǹkan o ẹ má rò o abbiamo o ọ̀rọ̀ ọmọ. ọlá o. ó dàbọ̀ abbiamo rẹ̀ ó yà. abiamọ. ọ̀yàlé wa ọ̀run ìlà yálé wa wa ò wá wà ǹlẹ́ olóhùn iyọ̀ àwọn orin tí wọ́n jẹ fáwọn ẹgbẹ́ rẹ̀. ẹ ǹlẹ́ o ẹ̀yin ìyá wa arógbàṣọ má balẹ̀ òjijì lẹ̀gẹ̀lẹ̀gẹ̀ tí ìjọmọdé sùn lórí ẹni mo kí yín mo gẹ̀ yín ẹ̀yin lẹ wà ń bí wọ́n ti fi gba ògùn rọ̀gùn ẹ̀yin lẹ ń bẹ lóde ẹ̀fún tótó ẹ̀yin lẹ ń bẹ mẹ̀sìn àgúnkùnrin ẹ̀yin lẹ wà mọ̀rìn àbádà ẹ̀yin lẹ wà ń di ìrókò ń dẹ̀ ta ẹ̀yin lẹ wà lóríta mẹ́ta àgbà ń sálá ifámọ ló dòwò ròǹdóṣù ọ̀rúnmìlà ló dòwò ròǹdóṣù ògún ló ń lò tó sùn dá wọn lògún ò tó sùn dá ifámọ ló dòwò ròǹdóṣù ọ̀rúnmìlà ló dòwò ròǹdóṣù ṣàngó ló ń lò tó sùn dá wọn ní ṣàngó ò tó sùn dá ǹjẹ́ ta ló tó sùn dá wọn náwọn ìyá mi wọn tó sùn dá torí wọn náà fún wa ló sùn dá tá a fi ń sáwó bí n bá yálé yín lọ́gànjọ́ òru ẹgbẹ́ mi yálé owó ilé ọ̀rọ̀ ṣé ò sí mo rí yín. kó bàbá sí ni o wọ́n ní ẹran wa kan ń bẹ lákàtà rẹ wọ́n ní kí n wí fún ọ pé ẹja ni o kì í sakàn wọ́n ní ọmọ dàwọ́ lé torí ẹrù àwa àgbà ni àwa la dè mọ́lẹ̀. ìyá wa ẹ dà wá pọ̀ mọ́ máa tọ́ ni ẹ gbọ́mọ yín ni o ẹ gbà á ni torí ewúrẹ́ awo ní wọlé ọ̀gbẹ̀rẹ̀ kó nà pàpà bọ́mọdé wa bá sá lọ gbà ẹ jẹ́ kó gbọ̀ gbà wá mo sì pẹ́ ni. tó o fẹ́ gbọ́ bàbá là mọ́lẹ̀ nígbà ìgbà ibi pẹlẹbẹ ní màmúlélẹ̀ àlégbà o ó ti fẹsẹ̀ lẹ́ẹ̀ ó ti fẹnu kọ. àgógó ó fẹnu kọ. bẹ́ẹ̀ ni àgógó tí wọ́n bọ lótùfẹ̀ ẹja ni sàkó mọ́dọ̀ wò. ó fẹnu kọ mo sì pẹ̀sìpẹ̀sìpẹ̀ wọn ò gbàgbẹ́ mi kí ló dé iye ọmọ ní gbọmọ lùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà èmi náà ó jà tó wà náà wọ́n tiẹ̀ wá mú sáfìlẹ̀ ó sì lóyún fúlùú ẹ̀rọ báyìí. Oh. ṣé ọ̀nà tí wàá rí nísìn ìpè ọ́ tó jẹ́ kí n gbé lọ sórí òkè nìyẹn o Abala, rí jẹ́ ìsìnkú òun ò lè tọ́jú ẹ̀ ní ọ̀rẹ́ mi dẹ́ni mo kè ká gbé lọ sórí òkè wòlíì dẹ́jẹ́ kí n mọ̀ pé kí n jẹ́jẹ́ níwájú ọlọ́run pé tí bá ti délé tán máa bẹ̀rẹ̀ sí í ṣe oore fún ọmọ kékeré àti àgbàlagbà ìkọ́ tó jẹ́ kí n máa ṣe oore léyìí o. Ah. mo ṣáà wò náà bóyá mọ́mí wa di Father Christmas tó ń pín owó kiri ah, ẹ wò ẹ yá máa pọ́wọ́ kiri lọ o tẹ́lẹ̀ bá wa ẹ̀fún lówó ẹ̀fún ju nǹkan tó béèrè gan lọ ah, mi ò fẹ́ sick mọ́ o. ṣé o mọ̀ yín pé òwe òwe máa lọ sún àní kò lè tí yàn ń ṣe gbé òkè òkè báyìí ló wáá fún ni gbé so ìdí tèmi náà ṣe ń ṣòwe nìyẹn o ṣàlàyé mi tó ti wá yẹ ń sìn. ti èmi ẹ jẹ́ ń kì sí. bàbá ẹ̀ ló ní tó bá ti dé báyìí ẹ̀yẹ́ fọkàn yín balẹ̀ ṣe pé ọ̀rẹ́ mi ni tó bá ti dé kékeré ni kẹta. Ah. kọ́mọ̀ láyé lọ gba arúgbó. ṣé owó ṣàwà ńlẹ̀ ṣá tó bá ti wà ńlẹ̀ kékeré ni. ẹ má pẹ ẹ má pẹ ah. ẹ náà òun tó dé bá. àáfà aláì báyìí kò jẹun ti jẹ kí wọ́n ṣẹlẹ̀ náà. Ah, ọkọ mi kí ló ṣẹlẹ̀. màmá tí mo sọ wá nípa ọ̀rọ̀ lé nìyẹn màmá pàdí mi tí mo sọ pé abẹ́ ló nílé òun yẹn. ṣé kò ń ṣe ilé tó ń fẹ́ gbà ọgbẹ́ ìbọn tí mo bá sọ̀rọ̀ lórí fóònù nìyẹn ó fẹ́ kó wá next thirty minutes. ẹ pọ̀ lára ẹ ṣe fún màmá yìí o àìdẹ̀ ní choice o bóyá àwọn pípín yẹn wá dún wọn padà fún wọn ni o. àwọn dàdí kìí sọ fún ẹ ó máa ń fọk mi o torí o súnmọ́ mi kan máa ń ṣe bóyá ìwọ̀n ẹ ẹ nígbà ló fẹ́ kí n gbẹ nígbà ló kí ló máa ń wọ́ọ̀rì ẹ̀ tó máa ń ṣe báyìí náà. tí bàbá rẹ wá yóò bá yẹn kọ́ ká ní pé wọ́n ń kọ́ wọ́n bá ṣe jù yẹn lọ́nà ọgbẹ́ni. ẹ wáá gbọ́ jáde náà kọ́lé. gbé kí máa lè fi pàdé mi yan gan-an. Ah, ọmọ ẹlẹ́bà bá ẹlẹ́dùnmí náà ni o má lọ mama ẹ fọkàn yín balẹ̀ mo sọ fún yín. Ah, mama ẹ mú kún mo lè torí títí ẹ̀ kí n sọ pé màá gbélé ẹ̀ fún yín but tẹ bá lè meet up just thirty minutes from now. no problem. thirty minutes ṣebí lẹ́yìn wákàtí mẹ́rin lọ jẹ́ bẹ́ẹ̀. ọmọ ṣẹ́jú péré ni màá. wo à ń lè. ẹ kú wà. lè gbé mọ́ nítorí ìwọ̀n ọmọ wọlé ìyàbúsẹ́kùn àmọ́ wà ń lé wà ń bímọ tọ́jú. ṣé o máa lè meet up before thirty minutes no problem. ṣáàlì tẹ̀lé yín lọ ṣá. Ah, ah, o ti rí ẹni tẹ̀lé mi lọ. ẹja tẹ̀lé ọpọlọ gbangba ẹ̀ ṣe ebí ìta àti wàhálà kọ́sẹ̀ ẹ̀mẹ́ẹ̀mọ̀ bọ̀ dáadáa ó mọ̀ wọ ẹ wò mí rárá ẹ dẹ̀ mọ nǹkan tí mo lè ṣe tó bá tẹ ẹ lè lọ wo ṣé tẹ bá máa kẹ wá wọlé. ẹ ti ń pẹ́ jù ẹ ti ń pẹ́ jù ṣé ẹ mi láì bẹ̀rẹ̀ ẹ ní tọ́ mi. ẹ nídìí kí n wò bí ìwọ bá purọ́ ìwọ lè purọ́ bí bọ̀dá dáadáa bá purọ́ ìwọ lè tàn mí. àtẹ gbogbo yẹn lọ owó yẹn gan ta extra lè fún yín. òun ṣẹlẹ̀ ṣé o ti rẹ́ẹ̀dì báyìí báyìí àbí. owó ti ra ìyá ara mi. ẹ ẹ ẹ máa gbé fún yín adé fún ọ ní kì í iron office ẹ̀kọ́ sí mo ṣe ní fọkọ yín balẹ̀ létí bọ́sì ń lọ ẹja lọ mọ. ó yẹ rẹ̀ láàgbó owó wà ní. ó ṣà wà nílé ṣá. owó ah, wà nílé. ọmọ ẹ máa wo lẹ́rẹ̀ rẹ̀. olè ló bọ̀ ọmọdé òbí ṣàtìlówó kí ló ń sọ tẹ̀lé tẹ̀lé wa. mi ní parọ́ fún ẹ o sanwó tá a ṣe tán yìí ó dùn mí gan. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. sórí àrùgbó yẹn tàbí gbá yẹn ó wúdúra yẹn bí ṣe ń wúdúra yẹn kò dẹ̀ ń feel conscience ó kàn mílíọ̀nù sọ fún mi pé nǹkan tí mò ń ṣe ò dáa sórí yẹn mo feel pé bí a wọ́n yan lèdì ìtàkùn máa fún ní fàṣẹ tá máa gbó lọ́wọ́ ẹ̀ ní yáyẹn ti dàgbà jù náà ẹni tó ń ṣe tó bẹ́ẹ̀ tó ń tọ́jú ní yáyẹn gan bó ṣe ń wo yáyẹn gan. ee olúwa inú ẹ ò dùn hmm? Hmm. kí ló ẹ bá ṣe tínú ẹ dùn rèé àti ìyá o àtọmọ kékeré o àtàgbàlagbà a ṣáà jalè iṣẹ́ ọpọlọ ni náà ok ìyá tó ní adúrò owó yìí adílé kó two hundred thousand lẹ̀ cash oyè má jìyẹ tí ayẹ lè ní ìyá àgbàlagbà níbo ló ti rówó ó lè láwọn ọmọ labroad kó láwọn ọmọ overseas wẹ́ pé àwọn náà gba tiwa ni náà kí ló ṣe é ah, mo láì pàrọ̀ tó mu wa yìí o kí ni gbogbo ọṣẹ yìí náà. wọ́n máa ronú báyẹn wọ́n máa ronú báyẹn tó bá tẹ̀ ní two hundred k lákàtúntì ìyẹn ò ṣe ti wá ọ wọn fi pé this woman nǹkan lè ká mú náà ìyá. ṣé wọn kó máa ṣẹlẹ̀. lóòótọ́ kò yẹ ká gbára rẹ̀ ọmọ wàá fún mi grace kan mo ra dọ́wọ́ yìí padà fún yàrá yẹn a nídìí at least ó yẹ ká máa lẹ́rìí ọkàn kò yẹ pàdé wọn jí ń dá padà fún wọn ṣùgbọ́n a máa rí alẹ́ tànà. sori ti wàá gba etí ẹ etí a máa rọ àwọn fámìlì ẹ ń lé ni mo fẹ́ mú fẹ́ fẹ́ gbé fẹ́ lọ ṣé o mọ ń ṣe sáà wọ́n dàgbé orí ò pè mo fowó lẹ́ẹ̀fà àbí ó sọ yamayama kádẹ́wó eh, padà eh. èmi mú múṣẹ́ ọpọlọ wa ó bó ṣe àbáyé sí ó mú gojú méjì lọ. o tó tẹ̀sán ẹ̀ o ti ẹ̀ bá mi ra ẹ̀ ṣé ìjọba ti lọ́wọ́ sí i àjọ ẹ̀ bọ́sẹ̀gbẹ̀ kan mẹ́rin àwọn àjòkó ṣí ẹ̀ owó yẹn tó bá dẹ̀ dàlẹ́ àwọn alùpùpù ní seven lounge. ká bọ́ síta gbangba ká pín ká pin owó káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fojú sí wá èmi ò jálè o iṣẹ́ ọpọlọ la ṣe o bó ṣe wà báyìí sìn bàbá ṣáà ti ṣe fàájì tán mm. owó ẹ̀yẹ ó sì kí ọ lọ́wọ́ mi sì bá a. dúró dúró má ṣe máa jẹ́ kí mi gbé láti. ilé à ṣé ó. ó yá wèrè o máa gbé yẹn wá o. ó yá wèrè lè sá. màmá ìkọ́ tẹ̀ sọ fún mi lẹ́ẹ̀kọ́ ó pé mo gbọ́ iye. kò yé mi mo fẹ́ gbọ́n. ayé ìràdọ̀ ọkọ mi wọ́n kí n kówó wá tó bá mi gbalé náwó sí mi bẹ́ẹ̀ ọwọ́ ní ìdí alágbèdá mo bọ́ sí yóò mọ ìfọ wa nà ènìyàn àfi bí wọ́n gbowó lọ́wọ́ mi tán mẹ́rẹ̀ jẹ̀ mí ìrò mi ra yóò tiẹ̀ wo tọ́jú orí mọ́ mi lára wọ́n gbowó lọ́wọ́ mi. màmá wọn gba owó tí mo fún yín wọ́n gbà lọ́wọ́ yín màmá. gbígbà mi ni. ah ìyàn dúdú ìyàn dúdú ṣe bí ojúlówó ojú ń ṣàánú nígbà tẹ́yìn lọ títí tí mo fún yín lówó tí mo ní bòkè ò má tún ṣàánú yín mo dẹ̀ fún check two hundred thousand àbíkẹ́ lọ fi gbálé wọ́n ní pé wọ́n gbá yín ọmọ mi dẹ̀ sọ fún mi wọ́n ti nípa ẹ̀yin bàmá tẹ máa ń tọ owó kiri títí bẹ́ẹ̀ máa fẹ́ wá ọgbọ́n tẹ máa fi wọlé sí wàwà olówó báyìí tẹ máa fi wọlé sí wa láwa ni tẹ bá ti wá wọlé tán tẹ wọlé sọ́ra tó bẹ́ẹ̀ ṣe máa gbá wa màmá ẹ̀ lè gbá èmi ò tó pọ̀ ọmọ èkó ni mí ẹ̀ lè gbá mi wá bìdẹ̀ ṣe ń wò inú yín bí mi inú bí mi kí dẹ̀ máa ṣìwà wò kí má ṣe ọlọ́run ọba ojú tí mo dì kí tó là tẹ́lẹ̀ kó wájú kẹ́pá ibi so Ọlámídé. yes ma. wọ́n mú màmá yìí mi ò ní jìbìtì ni mo kọ́ sí lọ́wọ́ gbà mí ni. wọ́n gba yín ẹ wá máa lọ màmá ẹ jẹ́ àmà lọ bá mi bẹ̀ màmá bẹ̀ wọ́n létà bá mi bẹ̀ kọ́ mọ̀ bí inú. màmá bá màmá bẹ̀ wọ́n létà ẹ jẹ́ àmà lọ wọ́n gba yín. wọ́n gbá dẹ̀ lẹ fẹsẹ̀ ń débi báyìí. Ah, ọyàn lọ gbá mi èsè mọ́tò. màmá ẹ wá máa lọ ẹ má jẹ́ kó ga mi bínú ah. ẹ má gbàjẹ́ lẹ́nu mi rẹ̀. ọlọ́mọ tún ṣe láàánú báyìí ná eh, ọmọ tún fẹ́ ṣe láàánú báyìí. wọ́n lọ́ọ̀ mo mọ̀ yóò torí ìyà dà mí sí ó sì dà mí fún ìyà jẹ. ọlọ́run gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn kó lọ́wọ́ nínú bólóore mi ṣe kọyìn sí mi ó fi ọ́n lé ọ lọ́wọ́ ẹni mọ̀ mí rí ó mú mi mọ́ra kó fẹ́ ṣe mí lóore kẹ́ ẹ ṣe pàmọ̀pọ̀ kẹ́ gbá mi kẹ́ ẹ tẹ́ mi lọ́dọ̀ aláàánú mi ẹ burú mo fẹ́ náà lọ́lọ́run lọ́wọ́ àmọ́ ní kòríta bídè gbogbo ọjọ́ ayé tí náà ẹ bá láyọ̀ làárọ̀ ẹ ní láyọ̀ lọ́jọ́ alẹ́ gbogbo bí ẹ bá ń dé báyìí tọmọtọmọ ìjàkulẹ̀ ẹlẹ́ náà máa bá pàdé balalẹ́ báyìí kọ́ yẹ yín ọlọ́rọ̀ nìjẹ́ kọ́ yẹ yín ìgbín ìrìn kọ̀ọ̀kan láàánú o gbogbo bí kíbi ẹ náà bá rìn dé tọmọtọmọ ẹ ní bá láàánú pàdé ogun máa bá yìí ogun máa mójútó ogun máa tinú ogun bọ́ sínú ogun ó di tí náà látò ní lọ. bẹ́ẹ̀ lọ máa rí ọ ìwọ ọkọ mi ó gbọ́dọ̀ so ó gbọ́dọ̀ so ó fẹ́ràn mi lójú ayé rẹ mo kọ̀yìn sí mi o o ti gbọ́ mo kọ̀yìn sí mi o gbogbo bí ogun ìfira ó jà kò mí. àwọn ẹ̀ṣẹ̀ kan wà táwọn bàtà ń nọ sọ hà ni àwọn ẹ́sítẹ́fàrù kan wà tẹ́yìn ó ṣe tẹ́yìn ó ní astagfirullah alazim alẹ́sílá aláhàjọ́ ọkọ̀ yìí àwọn ẹ̀ṣẹ̀ kan wà téèyàn ó wá wò pé ah, ẹ̀ṣẹ̀ yìí kódà kò jẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ sì níwájú ọlọ́run ẹ dákun èmi ò wá mọ báwa ṣe fẹ́ tó pẹ̀lẹ́ ran ara wa yìí ẹ jẹ́ àwa fi wé Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó yẹ pé òun la síwájú ayé àtọ̀run ẹ jẹ́ àwo pé kí lànàbì kí làwọn nǹkan tó ṣe ń wájú ọlọ́run tọ́lọ̀ ni mo ti forí jìn ọ́ ànábì sì tún tọrọ àforíjìn gbogbo ohun tí bá ń ṣe ìjọ kan ẹnìkan pàdé ànábì ló yọ̀dà olóhùn obì ànábì ah, ànábì ní ah, arákùnrin dákun mọ́mọ́ ṣe bẹ́ẹ̀ ó ní rárá wà fi kóhun obì ànábì ṣẹ́ẹ̀sì mọ̀ pé ànábì ṣèyàn lásán ẹ̀tọ́ lòun ti pé gbogbo nǹkan tí ń bẹ ayé fún un ní pátá kódà síwájú àwọn ni ni ànábì bá bọ́ lọ́n sọ̀rọ̀ lọ́lọ́n bá ní kí idà rẹ̀ bọ́ sọ́wọ́ ànábì nígbà tó bọ́ sọ́wọ́ ànábì ànábì bá gbé sókè ó dá sí abẹ́ ọ ló bá ah, látara pa nẹ́bì dáríjì lọ́ba gbà sílámù ẹ tí ìdáhùn ọba padà sọ́wọ́ Muhammad jọ náà lọ tó yẹ pọ́wọ́ rẹ̀ lówà yóò mọ̀ bí ànábì bọ́bá jẹ́rìí ní kí lẹ́ẹ̀ bí ẹ ṣe gbàdán ẹ ni o kódà ẹ kún wẹ́wẹ́ ẹ gbọ́sẹ́ ànábì wà dáríjì. ẹ dákun kí wọ́n á ló ṣèyí tẹ́ dáríjì yàn lóòótọ́ ẹ̀dá máa wọn yóò wá lé ọmọ ìní dáríjì ní dáríjì. iye nǹkan bíi kẹ́mi bọ́ nìyí ò fẹ́ ṣe fa ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti wá ṣẹlẹ̀ sí Muhammad sallallahu alayhi wa sallam anabi wa máa ń forí jiyàn gbogbo ogun tá anabi jalaye pátákọ̀ bẹ́ẹ̀ yàn rí kọ̀ pààyàn rí ẹ gbọ́sẹ́ ẹ dákun kí wàá ní tẹ́ni náà ṣe fún yín tẹ́wálẹ̀ nígbà tó bá jẹ́ pé látara rẹ̀ ó ní sábàbí tó ṣẹlẹ̀ sí yín ọlọ́run wa gbé yín pamọ́ nítorí kẹ́ má bàa jà àwọn ayé kan tí ọkọ̀ bá yín tó bá yẹ pé òun ní sábà bíbi tẹ́ fi débi tẹ́ lọ́nà nǹkan ẹ jẹ́ ká wò pé ẹni tó fẹ́ ṣe oore fún yín tó ní kẹ́ lọ́ọ́ forí jìn aya yín ẹ ká wò pé màláìkà kan ni màláìkà ọ̀hún wá wò pé ẹ lè débi tẹ́ ń lọ tẹ̀jẹ̀rẹ́ lè mórí bí àṣìbá bẹ́ńlá ìlà lón tẹ̀jẹ̀rẹ́ lè mórí alámọ́kádàlá kó wá jẹ́ pé àṣìbáàbù sábà bí ibi tẹ́yìn lọ òun ni ìyàwó yín gẹ́gẹ́ bí n táwa náà mọ̀ nígbà tá à ń ṣe àsìkárù nulẹ̀ wàláyà á rí i pé bẹ́ẹ̀ bá gbàyàwó yẹn padà ní ó jẹ ìdókè fa ẹ gbọ́ ṣe ẹ pé nígbà tẹ sọ̀rọ̀ mo ní ṣé kì í ṣètò ní fífẹ́ torí pé bàbá fẹ́ yín bẹ́ẹ̀ bá fìyàwó ilẹ̀ ẹ padà sí bẹ́ẹ̀ ṣe wà tẹ́lẹ̀ o ẹ wò tálákà yín ọkọjá ara jọraja ẹ gbọ́ ẹ dákun torí ọlọ́run àfi kẹ́ ẹ gbà padà o àfi kẹ́ ẹ fẹ́ o ẹ gbọ́ ẹ fẹ́ o mo wá fi ń dá yín lójú pé bẹ́ẹ̀ bá fẹ́ padà àwọn àṣìṣe tó ṣe tẹ́lẹ̀ kò ní ṣe mọ́ nítorí pé ó ti padà bẹ́yìn náà níbi tí ò lérò pé ó bá yín. àfa ṣé nǹkan tẹ́lẹ̀ sọ ni pé kì í ṣáà darí jì kí nǹkan lè wà òkè fún mi. tó bá yín papàdà ọkàn mi á tún balẹ̀ jù báyìí lọ. ẹ tẹ́wọ̀ ẹ̀dí àṣàdúrà. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wa inna ala al-asrar hajjun wa. ṣé Jíbádé ojú mi orú mi bíi tó kú ní látàárọ̀ wọ́n ní tẹ́lẹ̀ṣẹ̀ bá ti mọ̀ ẹ̀ṣẹ̀ rẹ́ṣẹ̀ kò kí ń pẹ́ lórí ìpínlẹ̀ Jíbádé jọ please mo fẹ́ kó wáyé inú ọkàn ẹ̀ kó dáríjọ ọmọbìnrin jọ torí Ọlọ́run. Ajíbádé mo mọ̀ pé mo ti ṣe mo dẹ̀ ti ṣe lẹ́dàá ẹ̀. But I just want you to find a place in your heart to forgive me jọ nítorí ọlọ́run èmi ti gbà mo ti gbà kádàrà mo ti gbà pé bí ọlọ́run ṣe sọ pé mo máa rin ìrìn àjò ayé mi bẹ́ẹ̀ ni mo ṣe rìn yẹn but nítorí tọlọ́run tí ò bá dáríjì mi i won't be at peace tó o bá tiẹ̀ fẹ́ mi mú i just want you to forgive me dáríjì mi mo ti mọ̀ mo ti realize mistakes that's why i'm here to beg for your forgiveness jọ̀ọ́ nítorí ọlọ́run mo fẹ́ kó dáríjì mi. Ok. Ó ṣe mí. Èmi gan-an ló yẹ kí n máa bẹ́ nítorí gbogbo ohun tó ṣẹlẹ̀ sí wa láti bẹ̀rẹ̀. Àfọwọ́fà mi ni. Ṣé wàá mi bọ̀dé? Èèyàn rere ni èèyàn gidi ni torí ọjọ́ tí màá kọ́kọ́ mọ̀ ọ̀pọ̀ náà ìyàwó mi màá dédé dé káàdé mi mo mú ìyàwó pé kọ́ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé olúfẹ́ ṣe gbà ọ́fíìsì àwọn fún wa. Ah. jìbàdì ó di ẹ̀kẹ́lò tí mo sọ fún ẹ pé gbogbo nǹkan kí nǹkan ti máa ṣe fún ẹ má jẹ́ kétíkétí máa gbọ́ sí i hmm. dípòdípò tó máa sọ fún ìyàwó ẹ tó tọ́ ìyàwó mi nìyàwó ẹ o kò kí n sára ta sí wa tí ò bá jẹ́ irú ẹni yìí náà bó ṣe máa para àtàmì kó wá dúpẹ́ lọ́wọ́ mi nìyẹn o má sì bẹ́ẹ̀ mọ̀ ọ́n gbogbo tí máa se fún ẹ mo mọ̀ pé oore ni àmọ́ gbà pé oore tí mò ń ṣe mò ń ṣe sápò ara mi ni mi ò ṣe fún ẹ̀dá alààyè kankan má dúpẹ́ lọ́wọ́ mi torí pé tí wọn náà bá wà rúpò yẹn dandan ni kò ṣe fún mi torí tó o bá ṣe má jẹ́ kí n tan ẹ̀mí á béèrè owó téèyàn bá ní téèyàn bá lè fi ràn ẹ́ lọ́wọ́ owó lówó ni. ẹ wo èèyàn ní yín o bọ́kọ mi ṣe ròyìn gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni mo bá yín mo dúpẹ́. ìyàwó mi gbogbo ẹ̀ jùlọ kó kọjú kan náà Ah, jẹ́ ń wà báyìí. ẹ wọ́n ní kò dìde. ẹ ṣe mo dúpẹ́ ah, ọkọ mi ó rò yín ní òfìtì ó lè sọ pé máa ṣe gbá fún wa ẹ máa ṣàwọn gbà tó rọ gbẹ fún mo ní ẹ ó yá ní kíákíá kó máa mú mi bàbá sọ́dọ̀ yìí kí n má dúpẹ́ lọ́wọ́ yín. ìyàwó mi má wò lè stress ara ẹ jàre. Ah, ẹ jẹ́ ń wà èèyàn ní ìgbà tó kọ mí ròyìn yín ẹ wò hmm, bó ṣe ròyìn gẹ́lẹ́ bẹ́ẹ̀ lèmi náà dẹ̀ ti wá bá yín ẹ ṣe mo dúpẹ́. nǹkan tí mo ṣe yìí sample ni o màá tún gbé kékeré lórí kékeré láìpẹ́ yìí. àwọn ẹgbẹ́ mi ọdún tẹ́fẹ́ túnra tẹ́fẹ́ kan kan fún yín àti ìyá mi. mo ti wà ókè báyìí ọjọ́ wo ti gba èsì gbẹ̀yìn gbogbo ara mi kàn tutù báyìí ọkàn mi balẹ̀. <laughs> ìyẹn ò ní kó má jẹun sọ nǹkan tó máa jẹ tó bá dẹ̀ mọ̀ pé òjò jẹ́ kíyàwó mi béèrè nǹkan tó fẹ́ jẹ. ẹ wò kò sí nǹkan tẹ fún wa tá a jẹ. Ah! kò jẹun ebi pa ẹ ebi pa mí. o ah. eh. ò lè sọ fún mi tẹ́lẹ̀. àwọn ti bí pa mí. mo jẹ́rìí mo ń bọ̀. gbìyì e náà wọ́n ṣe pọ̀pọ̀ ìbá yìí pépé e, e kọ́ pépé pépé kọ́. Eh, bíbí báwo wà ní àǹfà ṣé wọ́n ti gbé kọ̀ báyìí. ọ̀rọ̀ ọ̀rọ̀ bọ̀dé ò jẹ́ wáyé mi mọ́ bọ̀dé mú pèpè pèpè kò gbé kọ̀ ó dẹ̀ mọ́ sọ wípé láti ìjẹta mo ti ń pin nọ́mbà yẹn tí o ti gbé kọ́ yìí mi ló lè máa fún sí bọ́dì. kí ló wá lè ṣẹlẹ̀ kí ló lè ṣe wọ́n báyìí okay oh you know what to try again try wọn again ní ìsìnkú yẹn máa gbé to try. yeah give me the try. tó gbogbo nǹkan báyẹn mo tẹ̀ yára fọ ìṣòro ní ọjọ́ tó fi lọ ta tv yìí ó ní pé kí n má ta tó ní ká wá sílé òun. o oh, fọ̀rọ̀ lẹ̀ kí la fẹ́ ṣe solution la máa wá báyìí kí la máa ṣe é sẹ́yìn. jẹ́ kí n tún try. rí mi ṣàánú mi o tó padà tó fẹ́ ṣàánú mi nọ́mbà tó ń ṣe. just try and try and try do you ti ring. o ti ring. ó kò gbé darí. stop picking god. mo fi pe ibi ya kẹ́kọ̀ọ́ lọ sílé bọ́dí wọ́n dẹ̀ dúró lé. bébì tó bá débẹ̀ tó bàbá wọn kọ́ ẹ kò sí báyìí máa gbá géètì náà tí ọlọ́dẹ òní bá mi sọ̀rọ̀ tó kọ́ fẹ́ sọ àlàdé máa dé mọ́ pétífèsì mi wá. okay for the last time now we are calling pé wọ́n bí wọ́n máa ti gbé ń sìn. kí Yeah. ṣé o wá rí àfáà mi ó jẹ́ kó yé mi wípé ìyá ta lù ní jìbìtì èpè burúkú èpè ńlá tó ṣe láti inú tó ṣe fún wa òun ló da ìrìn àjò ayé mi rúdè tó fi jẹ́ wípé gbogbo ẹni tó bá fẹ́ ṣe oore okun àti suddenly ọmọ àsọdìbì èèyàn rere ó ń di èèyàn burúkú àìmọye ibi tó yẹ kí n ti rí àánú gbà ló tọ́ tí màá wò pé síbẹ̀ ni ló ní kí n wá tó kàn change suddenly àṣé pé gbogbo nǹkan tó yẹ máa ń ṣe ó máa ń tẹ̀lé yàn ẹni tó dé irú ni tí òun lè rú máa tọ̀ hmm. mo dẹ̀ mọ̀ pé èèyàn rèé ni ó jẹ́ sí láti lè ìyàwó rere ni ẹ nígbà tí o sí nǹkankan o wà pẹ̀lú mi lọ́jọ́ rírí jẹ ọ̀kẹ́rẹ́ lọ́jọ́ àìrí o dúró tì mí mi ò lè wá torí nǹkan kékeré bó tiẹ̀ tóbi jù bẹ́ẹ̀ lọ kí n sọ pé mi ò torí ẹ̀ fẹ́ mọ́ tábàjẹ́ wá torí iṣu jẹ́pọ̀ àṣà torí ẹ̀pù jẹ́ṣu I'm sorry. Ah, thank you. Thank you. Thank you. Àbọ̀ ń bọ̀ wá bóníṣẹ́, òkúrọ̀ fẹsẹ̀ gúngò pẹrẹ ìbọn yọ. Àbọ̀ ń bọ̀ wá bóníṣẹ́ òhun, òkúrọ̀ fẹsẹ̀ gúngò pẹrẹ ìbọn yọ. Owó. rẹ̀ oníkà. owó àpèsẹ́nujọ̀ràn òun máa dọ́lẹ̀ apá rẹ̀ oníkà. ẹ̀tàn ń bẹ nínú gbòòrò ìfẹ́ ìrọ́pọ̀ ìka fàdìyẹ òdenu. ẹ̀tàn ń bẹ nígboro ìfẹ́ ìrọ́pọ̀ ìfẹ́ àfádìyẹ òdenu. ogun láyé yìí o ogun láyé yìí o ọ̀rẹ́ mi yàtà mọ́ra ojú ogun yá ẹni ọ̀fẹ́ lọ́mọ ọmọ ẹni bó o bá ń rìn wẹ̀yìn má wẹ̀yìn wọn ojú ogun yá ojú ogun ti yá o. Oh ayé yìí lọ́jà àwa jagun nílá. ojú ogun yá. dèdè mi dèrè dèrè